أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́n kó máa ṣe fún wa àdìsọ́kàn òdodo eléyìí tí ọ̀tọ̀ náà dárìn táàfin lè gbàwé àlìján náà kọ́lọ́n kó ṣe fún wa ọláàlá haúlá wà láàkú wátà ìlàbílà ìlàlẹ́ ìlà ọ̀bí pẹ̀lú yọ̀ǹda nípa ní ká fi wọn sọ̀rọ̀ lénìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni tọ́píìkì kan tó pàtàkì tó jọmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa àtàrù làákídátìlì ìsìlámíyà alàlìfárúbí wàlìmọ̀títàmà àwọn orípa àdìsọ́kàn tó dáa àwọn àdìsọ́kàn Islam tó dáa tó lálàáfíà orípa tó máa ní lórí ẹnì kọ̀ọ̀kan wa àti àwùjọ fẹ́ rí tọ́píìkì yìí òun ni tí ó ṣàfẹ́kù láwùjọ táwùjọ fi ń dàrú tẹ́ ẹ bá rí ẹnìkan tó ń kidinapu èèyàn tó ń gbé èèyàn pa àáfà tọ́já sí wípé òun ò ní sẹ́mi kó gbé èèyàn pa kó sì gbowó lórí ẹ̀ táwọn fámílì òun tàn ọba tí mò wó wá yóò ní sọ ó a ti fún bọ àfọ ń bá ní ìsìn báwọn sọ̀rọ̀ kọ ọbẹ wọn pé kán jọ ká ìdìbò hours á fìbọn sọ kalẹ̀ yóò sì fi sọ kalẹ̀ lóòótọ́ ẹ lọ wo owó ẹni ẹ má o nínú àwọn tán ti tí wọ́n a rí inú wọn tó sọ pé àwọn tó jẹ́ sọ ẹ̀ báwọn kẹ́nà jáde tàwọn ò lè kírun kèsìrí làwọn eléyìí bá a sẹ́yìn lájáde tàtí jíyàn gbé lárí yorùbá tí ń jíyàn gbé lárí fúlàní tó ṣe kí ni o tó ń jíyàn gbé tẹ́lá rẹ̀ tó jíyàn gbé tó jẹ́ mùsùlùmí ó tó kírun lóòótọ́ ẹ mọ̀ ṣe mi fake ó ní pọ́blẹ́mù ní kí ni àkídà aláyà gúnnù láyíká anáwó mọ̀bẹ̀ọ̀sùn lìyàwó mìíràn àbí yàwó mẹ̀yẹ̀kú mọ̀ náà sùn lè rọ́bìlà àlàmì ọjọ́ tí wọ́n gbé èèyàn dìde áyà tí mo kà tẹ́yìn nínú ọ̀kan nú àwọn tíra tó ti sọ ìtàn Abdullahi bọ́nà Umar mo fojú ara mi kà ń bẹ̀ báyìí wọ́n lọ Abdullahi bọ́nà Umar tí wọ́n bá ka áyà sọ́rọ́tò lè mọ̀tọ̀ fífín tí wọ́n bá kà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ń dá kù ní yóò wà unconscious pé ẹ́ yàwó mọ̀ yẹ kú mọ̀ náà sú lè Rabbil alamin ọjọ́ bá dùn síwájú Ọlọ́run tẹ́ ẹ nìkan tí ń jí owó mọ́sálásí tó ń jí pẹ̀tró mọ́sálásí lọ́lé àáfà ọjẹ́ chairman ọjẹ́ governor ọjẹ́ president ọjẹ́ director general àbọ̀jẹ́ olórí àwọn oní pension ó sì kówó pension jẹ ó kówó local government jẹ ó ministry jẹ ó state jẹ ẹ mọ̀ ṣèmi sẹ́ẹ̀kì o ó lè jẹ́ pé òun ní ọ̀rọ̀ àyànnà tí wọ́n pa ń jọ o <laughs> àbí kò rọrùn ni. kọ́lẹ́pọ̀ ni yóò fẹ́ràn tí màá mọ̀ ọ́ pa alẹ̀ ibi ó lè pẹ́pọ̀ òun yóò fowó lẹ́fọ̀ fáńsọ̀ lápẹ̀rẹ̀ ṣe ká jẹ́ kẹfẹ́ rí tẹ́lẹ̀ rí òun ọ̀fẹ́ kan lákìdá irú ètò jí owó ní Kaduna tówó gba èsì fẹ́rántí nígbà tó jí owó Nàìjíríà ọkọ̀ yọ o fún àgùntàn ọ yọ ìdá mẹ́wàá tí ò ju fún àgùntàn wọn láàrin àwọn mùsùlùmí náà bá nìkan tó já dúkìá èèyàn mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún òun nìkan sọ ọ́ di tiẹ̀ ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ó ní pọ́blẹ́mù kan kí ni pọ́blẹ́mù rẹ ọ̀rọ̀ àkídà wàhálà òlè máa gbàwé monday thursday ọ̀dà ìjẹ́ kí n fún yín lápẹ̀rẹ̀ gbogbo èdè mò ń mú wáyé ó ti dènà jù ẹ jẹ́ káwò látàyé àwọn sàábé sábà nàbí wa muhammadu lùgbà àmọ́ àwọn tó ń pè ní alàkàwárí jù àwọn kàwárí jù mùsùlùmí ni wọ́n ẹ lọ kàtà wọn àwọn sàábé wọ́n láwọn máa ń rí wọn báyìí tí wọ́n ó jí lóru tí wọ́n fà náà sí lágùn tí wọ́n máa sun ẹkún gidi wọ́n dẹ̀ ti pa àwọn sàábé lọ́sàn <laughs> wọ́n sì máa ṣe tàjúùdù lóru ó dì wọn àwọn yóò kéré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ káàdé bẹ́ẹ̀ sàn náà ti sọ irun tí yóò kéré lẹ́gbẹ̀ẹ́ ìrun wọn wọ́n lè má ní pírọ́blẹ́mù bíi ìbàdà àáfà wọ́n lè ṣe tàjúùdù látàgò kan ẹ wo àwọn èèyàn wa náà sọ máa ń ṣe bídíà lọ́dọ̀ wa ń bíi wọ́n làwọn lọ sí náfìlò òru kò ní káṣọ bá ń jẹ́ ọmọ àtàrò kan wọ́n bẹ̀rẹ̀ náfìlò òru nígbà bá di four thirty five yà lọ sọ yà káṣọ bá láago méje àbọ̀. ẹ rí i pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìjọ́sí pé kí ni ó rọ̀ wọ́n lọ́rùn ìmí inú wọn wọn a máa yin àwẹ̀ fún wọn tí sèwọ́n sọ yí àwẹ̀ funfun àwẹ̀ funfun tí wọn ò ní jẹ ata ò ní jẹ epo bí kan fi iṣu àtòróró jẹ sàárì iṣu àti kíni o àtòróró bí kan fi búrẹ́dì àfẹ̀yìn kan fi sínú wọn ò gbọdọ̀ játa wọn ò gbọdọ̀ jẹ epo sẹ́nu pé nínú tó nira fọ́pọ̀lọpọ̀ èèyàn àwẹ̀ jẹ́ kan bẹ̀ àwẹ̀ àwẹ̀ ẹ sì rẹ̀ lómi àwẹ̀ ó sì rọ̀ lọ́rùn gbogbo orí ibú ayé àtọ̀run ló sì kún ọwọ́ rẹ̀ ìbádà ló sì rọ̀ lọ́rùn torí pé ìbádà yára bàjẹ́ èèyàn lè kí tó tó aeroplane lọ́nà one wà láì tí ó láàrin ìṣẹ́jú kan tẹ́rígbà ní ìjọsìn ọmọ ìjọ yẹn lójú kò tó nǹkan lọ́dọ̀ ìjọsìn mélòó ló ṣe ìjọsìn àkọ́dí mẹ́rin tí ó di sáà dànù ṣírí kù rọrùn fáwọn èèyàn Yorùbá láwọn mọ́sálásí kan lẹ̀ yorùbá ìdí ìfẹ́ dá kọ ìmáàmù kọ̀ọ̀kọ́ ti á dé nǹkan máa pa ah ah wọ́n lè pààyàn àwọn tá a jọ ń dùnmọ́ ọ̀mọ̀ yẹn burú tó bá ti fẹ̀gbẹ́ kàn mí kọ́mọ̀ ìjẹ̀bẹ́ nǹkan ó ṣe ní òun náà ti so kan mọ́ ìgbàdí yóò fi kan kọ́ apá ẹ̀ tó fẹ́ lìdì irun nìyẹn o òun náà ti lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ wọ́n ti ṣe èyí tí ó jẹ kó tó lọ mọ́sálásí fún èyí tí ó so mọ́ dì tó fi jẹ́ pé tọ́ba fi kankan tó bá jókòó àárọ̀ bí dànù ni èyí tọ́jọ́ sí wípé yóò ti kọ́ tọ́lá kó tó ṣe kí ni o kó tó lọ mọ́sálásí ó rọrùn fún kọ́ lọ mọ́sálásí ó rọrùn fún kọ́ lọ kíjímẹ̀ ó rọrùn fún kọ́ lọ máa záálíkà nǹkan kan ti bàjẹ́ lára rẹ̀ jẹ́mọ́ bàjẹ́ lára rẹ̀ àlàákídátú alìsìlámíyà ìlàsí sọ fáwọn kàwárí jù wọ́n ń pa àwọn sàdé nínú tó yẹ kó ní ìyẹn la òun ni kápá yẹn èèyàn ẹgbẹ́ rẹ ẹlẹ́ran ara bíi tiẹ̀ sẹ́wọ̀n nínú tíra wàfàyàtul àyàn tíra kan wàfàyàtul àyàn ti àfàwà ibnu khalqon tíra yẹn àlékún yunifásitì lọrin bóyá ni mo ti kà kẹ́yìn gbàmọ́ àjámí àlọ́run nínú tíra yẹn àfàwà ibnu tí wọ́n kọ tíra yẹn wàfàyàtul àyàn wọ́n ń sọ pé bẹ nínú àwọn sálàfù nínú àwọn ẹni eré wọ́n ti lọ wàláì ó ní wọ́n la àwọn lè dájú ẹ̀ pa ẹja ni wọ́n máa jẹ <laughs> jẹ́fọ́ sọ ẹgbẹ́ tí mo wí nínú àwọn sálàfù sọ̀ọ̀lì ṣe ẹ̀kọ́ ọlọ́run sílẹ̀ kọ̀ fún wa ká pa díẹ̀ ká pa ẹran jọ ọ̀sùn náà ká pa ẹran gbà léyà kódà tá a bá tó lọ ṣe ájì ẹran àdáyá tó ń bẹ táàkọ̀ pa ṣe ẹ̀kọ́ ọlọ́run ọ̀dá ká pa ẹran fún wa ṣùgbọ́n bẹ nínú àwọn aṣíwájú rere fún wa ó tó ni wọ́n láàkán dọ̀bẹ dé ẹ̀ràn lọ́rùn tẹ́ ẹ bá ti wá rẹ́ nìkan tí ń pààyàn kí tẹ́ àwọn tí ń pààyàn náà lù yìí àwọn ọmọ onímọ́tò wà bẹ̀ nww yes or no yes or no ìtọ́ wà gíláàrì náà lù ní àwọn ọmọ tọ́ọ̀dù pọ̀ ní olù tí wọ́n ń pààyàn káàkiri ẹ atara wà tó ń kiri wà wọn tó àwọn àfáà kan wá sí anú lè fáwọn kan tí wọ́n pe ọ̀kan náà àwọn àfa àbàdàn kó lọ sí wáàsí fún wọn pé tó ẹ̀ kúlẹ̀ mọ́ pé wàá kú bá ń sọ àwọn apáyàn ní ẹ mọ́ páyàn mọ́ apààyàn gbogbo yín <laughs> àbàdàn sọ fún wọn wọ́n tó pè lọ́dún mi àfa gbogbo àwọn tẹ́ ẹ rí wọ́n kírun o wọ́n ní mọ́sálásí inú ilé o ìmí ìgbà àfa àti nǹkan ọmọ rẹ̀ ké o ọmọ mi àkúrà ní sórí o wọn ò tako kéèyàn kírun kéèyàn gbáwẹ̀ o ṣùgbọ́n nínú àwọn tó burú jù táwọn bí pè ní aláwo náà bí òkun bí akíbárì lè kàbá ayé sẹ́yìn padà ní kọ́tùlù náà kéèyàn pààyàn ààrẹ ẹ̀sẹ̀ ńlá ni ó rọrùn fẹ́ lómi kò sí tójú ó rọrùn ju pé nǹkan kan mọ̀kúdà kí wá ní ń tà àṣàfẹ́kù rẹ̀ àti àlàákídà tù mọ̀kúdà àkídà ti ṣe lọ ìyẹn ló fà á tẹ́ ẹ bá tún rí náà kí sì náà bá rọrùn fún yàn nínú àdánwò tá a tún bá yí lónìí òun ni pé sìnà ti di tọrọ fọ́n kálé jama sìnà ti di tọrọ fọ́n kálé ẹni tọ́lọ̀ ń bá làkọ́ mọ̀ alhamdulillah àwọn pásítọ̀ sẹ́rà wọn ti wọn bàbá ńlá pòfẹ́sọ̀ nínú sìnà ni wọn kí mo pa àwọn pásítọ̀ pòfẹ́sọ̀ nínú sìnà kò sí mọ̀ ẹ ń bá wo kéṣìṣì ọmọ ìyá kan kọ̀ fáìlì àwọn kéṣìṣì àpò àwọn pásítọ̀ jọ ìyàwó kan lẹ́kọ̀ọ́ lọ pariwo ń jòdì kọ́kọ́ òun ó sì náà ní o gbogbo ọmọ ìjọba tí ẹ̀wọ́ láta tán ẹ̀wọ̀ kan tó fún mẹ́rìnlá lóyún ẹ máa ń ta ìka ní wọn ni tọ́fọ́ fọmọ ìjọba mẹ́rìnlá lórí pé <laughs> ẹ̀mí olúwa ló ní kóhùn owó wọn láta àwọn ọmọ ọlọ́mọ ó kì bẹ́ẹ̀ jẹ́ sí wọn kọ̀ nínú sinakọ́rọ̀rùn chọ́ọ̀chì náà kó ní kò sí bí rọrùn o kó o ọkùnrin àtóbi wọn lè máa fara lóra wọn ìlà kánà ṣètọ́nù sàlẹ́sà wọn èṣù ni ọmọ sì kẹta wọn ẹwọ mọ́sálásí ọkùnrin wà lọtọ obìnrin wà ní ọtọ láàrin àwọn olórí ẹ̀sìn náà láàrin àwọn àbá nǹkan ọmọ láàrin àwọn tíṣà nǹkan ọmọ náà sínú náà tó ń lọ ẹni tí èso yìí náà náà bísíǹsì àwọn èèyàn ti sínú náà nínú èèyàn tó lè ní mo fi tó dá sánmà àti lẹ́yìn ìyàwó mi ní ìbò bí nǹkan sùn èèyàn díẹ̀ ló lè fọlọ́ ń búra bẹ́ẹ̀ kí lọ́ fà títì mẹ́fẹ́ rọrùn fáwọn èèyàn àti dá àwọn ní pọ́blẹ́mù sẹ́yìn táwọn àbí àtàlà ń sọ bóyá kí n tó lọ bí àdìsí sí náà sẹ́yìn pé àkídà tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ a fẹ́ sọ orí pa àdìsọ́kàn tó dá àdìsọ́kàn Islam lórí ẹnì kọ̀ọ̀kan abábùláì lórí kí ni o ẹnì kọ̀ọ̀kan àti lórí àwùjọ ẹgbẹ́ tí mo sọ yé ẹgbẹ́ gbọ́ mi o ó kọ́ tó ń pe àkídà ó lọ bí ó kọ mẹ́fà gbogbo ẹ̀mọ́ kọ sínú tí mo pè sí àṣíwájú mi kí àdísì wọn fẹ́ ka ìkó lè yé wa tó lọ pé àkídà àkídà mo lè mọ́ lo àkídà ìjọ mi ní tawhid tawhid ó kọ bí mẹ́fà làwọn àfáà máa ń pe àkídà pé àdìsọ̀kàn ó kọ àkọ́kọ́ náà ní àkídà yẹn tó bá ní àlà àkídà àkídà tó lè mọ̀ sí kí ni ìgbàgbọ́ òdodo ìmọ̀ ọlọ́run lọ́kàn tó yẹ kó wà ń gbá ya mùsùlùmí wọ́n máa ń pè láti dá ó di mélòó ó di mélòó ẹlẹ́kejì àáfàá ni wọ́n máa pè ní tawhid wọ́n máa pè ní kí ni o tawhid òun náà wọ́n ń pè bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn ó di mélòó jẹ́ mọ́ ó di méjì ẹlẹ́kẹta wọ́n máa pè ní usulu di usulu àdì ìpìlẹ̀ ẹ̀sìn tí ò gbọ́dọ̀ ní problem tí àkídà bá ní problem èèyàn rànú náà ni o bíi kéèyàn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ẹ́mbàsì lè mú nǹkan mọ́ lọ nínú àtìdá rẹ̀ ọ̀rọ̀ tí ẹ kọjá pé yọ wọ̀ náà o láti sọ fáwọn èèyàn gbogbo à ń so nǹkan kọ́lé à ń lọlé babaláwo à ń pọ̀fọ̀ à ń sòdí àlòwò káàlùwò à ń ṣe oògùn tajà gbogbo àwọn nǹkan yìí làwọn àfọ àkáǹtì náà bí lórí Facebook lé lórí tí wọ́n ń promote torí pé táwọn ń jẹun wọ́n fẹ́ máa defend ṣíríkù wà láì ọ́ dá mi lójú lọ́dọ̀ ọlọ́run inú mọ́sálásí jímọ̀ tí ọlọ́run búra yìí wọ́n lẹ́jọ́ tí wọ́n jẹ̀wájú ọlọ́run wọ́n mislead àwọn masses torí oúnjẹ wọ́n ń ṣe jẹ́láàbì fún pásọ̀ wọ́n ń ṣe fún babaláwo wọ́n ń ṣe fún gbogbo èèyàn ló ò lérí wọn kàn ṣe wá àtìtàkò kiri yó ìdí sọ pé ẹ̀yìn àti kiri yó àti ìgbélé kan ọlọ́run kan náà lájọ́ ń sìn ọlọ́run kan iná lẹ́bí iná káfàrú nínú àlìlù kìtàbì wàlúmọ́sírì kì í nà fi náà rì jàánàmà kálí bí nà fi yà ẹ ń bá kú sí kírísítẹ̀n tó kú sí jù àlìlù kìtàbì nìyẹn àtàwọn ẹlẹ́bọ ọlọ́run nínú ẹja ànámà ni òní jáde lẹ̀ káàpá àpá amọ̀sọ́ra àdá lórí facebook àbí lórí rédíò àbí lórí tẹ́lì ẹ̀yìn ọlọ́run kan náà johnson ẹ̀sẹ̀ kiri yóò ṣe ní àbí kiri yóò ṣé mùsùlùmí ṣe náà mùsùlùmí ọlọ́run ẹlẹ́bọ rẹ ni àbẹ́lẹ́bọ òbejì ni àbẹ́lóró òbejì ọlọ́run ẹ ń bá kú ti kú ọ lè lọ́la ṣùgbọ́n a ní ìgbà lọ́wọ́ ẹ̀ láìláì wà wà fìlà àṣírọ́tí yóò sọ́fò kí ìfìmọ̀ pé yóò sọ́fò yóò wà lùjẹ̀ náà bí yóò wọ náà ní túbẹ̀ náà tẹ́ bá wà wọ àkídà nínú ọkọ̀ tá a foundation tó bá ti lè sọnù ìsìláàmù ti sọnù irúgbọ̀ òwúlò téèyàn bá láti dà sòkòtò tó lò òkè kò wúlò sẹ́ẹ̀kọ́ bẹ nínú àwọn ahmadiyya àwọn kọ̀díyaníyà tẹ́lẹ̀ ni ó tí sòkòtò àfáàṣẹ́ kí ni ó tọ́fò sókè táàfáàṣẹ́ kí ni tó ní orungbọ̀n bẹ́ẹ̀ bá sì bí yóò ní gulam ahmed òun ni promise messiah yóò ní jésù ó ti kú kọ̀ padà wá ọwọ́ kó ti ní pọ́blẹ́mù bí àfídà wà láì nìkọ́ọ̀bù rẹ̀ òwúlò fún irúgbọ̀n rẹ̀ òwúlò fún sòkòtò rẹ̀ tó fún òfin òwúlò fún tìláwà ọba tó gbódò lọ agbára bá wọ lọ gbogbo fẹ́rẹ̀ tí yóò rí kó dọ́dọ̀ ọlọ́run yóò sì yọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tán ló fi jẹ́ pé àkílà ńlá àti gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ìyẹn ọlọ́pàá àbá àti máa pè ní ùsùlù máa rá ùsùlù dì òun ni foundation ẹ̀sìn wa arókọtọ́ tó máa ń pè ní alifikihu la akbar alifikihu la akbar òun làgbọ̀ yí ẹ̀sìn tó tóbi jù ẹ ò fẹ́ sẹ́kàn bẹ̀ fíkù asgar bẹ́ẹ̀ bábá ní fíkì asgaru kìí ṣe pẹ́rẹ́ ligéèsì fíkì àlùwàlá tọ̀hárà ààwẹ̀ zaka nǹkan ṣe láwọn ìfá máa ń fa wàhálà lé lórí o làwọn àfáàtọ̀ bá gbẹ̀mí ó ti mọ̀ wà pé àìmọ̀ kan ń sa àwọn eléyìí ṣe rí àkìídà òun nìpìlẹ̀ ẹ̀sìn téèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú fíkì ẹ̀sìn yòókù náà a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n mò ń fi gbogbo ẹnu sọ fún yín àfiwọ́ tèè bá katíà àbí tèè gbọ́rọ̀ àwọn àfáà yòókù wàláì mọ̀sá ìlú khilafiyya ìlọ́pọ̀jù nínú fíkìú fíkìú tẹ̀tà máa ń kọ́ pé àlùwàlà afẹ́tọ̀ mú mọ́sálà kan wá nù fíkìú máa sọ kìláàfù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn afá àkọ́ sínú tíra ibi ìtúbẹ̀ táwọn afọ òtórí kà táàrí kà kọ bẹ́ẹ̀ sí mọ́sálà kan tí ò sí kìláàfù bẹ́ẹ̀ nù fíkìú ṣùgbẹ́yìn ọ̀kọ́lá sí fẹ́sìn wàlẹ́sà kúlù kìláàfì já àmọ̀ àfábàrọ̀ ìlàkìlà pàlàwù hádùn mínà nọ́bọ̀. kìí ṣe gbogbo khilaf òun la máa ń kàkún àwọn khilaf kánadá ní ọ̀rọ̀ mọ́kànlá lọ́wọ́ lórí ẹ̀ lórí mọ́sálà kan ọ̀rọ̀ mélòó jẹ́ mọ́ ẹ̀ wà á jọ jọ jọ pé sẹ́rẹ́lẹ́yìn out of it eléyìí ẹ̀rí wọn dọ̀ ìfù eléyìí ẹ̀rí wọn mọ̀ ojú eléyìí wọ́n fi ẹ̀rí ìbàdàn wọ́n fi wọ́n fi gbé ìlọrin lẹ́sẹ̀ wọ́n fi ẹ̀rí òṣogbo wọ́n fi gbé abẹ́kúta kọ́ lọ. ẹ wà á jọjọ nígbà mi tá a bá wà á jọjọ wà lẹ́ẹ̀ ó lè kú méjì kéèyàn àmọ́ pé wọ́n lọ <laughs> méjèèjì mọ̀ fẹ́ẹ̀ lẹ́nu èwo lè yan wà á mú báyìí o àáfà èyí tó bá mú bẹ́ẹ̀ mọ́rin tó bá mú kejì sí ẹ tí èsà lùsùn náà mọ́ yọ kó òun sùn náà àwọn àáfà lùsùn náà èsè báwọn á jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ jẹ́ kí n fún ọ ní kíni o àpẹẹrẹ méjì àbí mẹ́ta tàràwì sáàmà kínú Ramadan rákà mélòó ni ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ kí sọ̀rọ̀ méjì náà sọ lórí ẹ̀ ọ̀rọ̀ tí máa mú ṣàwùká ní kó wá nù nílà ọ̀tọ̀ kí àáfàá wa Ibn Hajar alaskọ̀lá ní kó wá ọ̀fẹ́ lélọ́gbọ̀n àwọn tó sọ báyìí pa lẹ́kítà àti six rákà àwọn tó la lẹ́kítà àti four àwọn tó la lẹ́kítà àti two àwọn tó la lẹ́kítà àti àwọn tó la lẹ́kítà àti nine wọ́n ti kó gbogbo ẹ̀ wá

àbí mẹ́wàá wọ́n dẹ̀ ti wíkìrì àáfà èyí tó ọba mú ń bẹ ọlọ́run ọgbà ẹni tí òkè kankan kọ sí yọ̀wọ̀ náà ṣùgbọ́n ní fíkìrì báwọn àwọ̀ ẹ̀rí ni èwo ló súnmọ́ èwo ló wà akọrọ̀ ìlàsọ̀wà wà ìlàsọ̀nà èwo ló súnmọ́ òdodo èwo ló súnmọ́ lánàá ànábì wa Muhammad sọlọlọ tó jẹ́ pé wọ́n rí àwọn bọ́sálà báwọn tí àpẹẹrẹ bá wà sáàfà mi bá sọ yóò ele lè dị ti ń fẹ́ lọ́wọ́ mi so mọ́tòrí ẹ̀rọ ayọ̀ mi kò làálù sùn náà ètò wà Ṣugbe mo wà convinced of ṣùgbọ́n fíkíwù akíbárú òun lọ́rọ́ kí ni ọ̀rọ̀ nínú àkídà lápẹẹrẹ ń bàbá débẹ̀ òun torí yẹn wà ní tó ń dá iṣu lẹ̀ báyìí òun lọ́rọ́ pé ṣé jésù jésù ọbọ̀ o àwọn ẹnu táwọn bá wọn ọmọ kí àwọn ọmọ tí àgùntàn Ísírẹ́lì àwọn kẹ̀lé máa dì wọ́n lọ́nà jáànámà wàláì ọ̀rọ̀ pé Jésù ń bọ̀ kọ̀ bọ̀ kèé ṣe ọ̀rọ̀ tó mú wàhálà dání wàláì Jésù padà bọ̀ ànábì wa ayífá wọn padà bọ̀ gbogbo ẹ tó ní òkú kí ànábì sábà padà wà kọ́ lọ gbọ́dọ̀ lọ sí kọ́tọ̀ fàbí àdìsí ti yanjú ẹ àyà Kùránì yanjú ẹ àwọn àfọ́tẹ̀sí yanjú ẹ àwọn ṣíà àtàwọn debian sect àwọn náà máa ń takò ìpìlẹ̀ ẹ̀sìn màá sọ̀rọ̀ débẹ̀ o wọ́n kàn dùn mí pé àsìkò tá a ní ọ̀pọ̀ ìmọ̀ rọ́ọ̀ṣì lọ ní ìsìn ṣé ẹ láwọn tó máa ń takò àkídà màá débẹ̀ àwọn mọ́kìrú àlàkọ́ ìdìlì ìsìlámíyà àwọn tí wọ́n máa ń takò àkídà àwọn ìyẹn náà dá wàhálà lẹ́nu ìsìlámù àwọn sàábé ṣé ẹgbẹ́ mi yé nìsín wọ́n kó àwọn ìpìlẹ̀ àkídà yìí nípìnlẹ̀ àkìdá wọn è ní problem bàbá tọ́lá àlùfẹ́mí nínú tíra wọn àlàkídá tó lè wà sùn tíyà ọ̀bẹ wájú mi ń bì pásìkò bá gbà mí ṣẹ́rù rẹ̀ ni o mo lè ka díẹ̀ nú ọ̀rọ̀ wọn ṣùgbọ́n mo rò pásìkò lè má fẹ́ gbà mí fẹ́rẹ́ àwọn sàádé àwọn sáláfù sọ́ọ̀lì nípìnlẹ̀ ẹ̀sìn àwọn èèmọ̀ ń fa wàhálà lórí ìpìlẹ̀ àkìdá tẹ́ ẹ bá rí pé ìsù kan fẹ́ jẹjáde tọ́jú ẹ mọ́ mọ́sálà àkọ́díyà yóò jẹ́ bíi kèé ṣe ọ̀rọ̀ ọ̀pìlẹ̀ lápẹ̀rẹ́ǹsì kí tí mọ̀ sọ lè yé yín àwọn sàbẹ́ ní kìláàfù lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àkídà sí ni alìrọ́hà nàbí yìí sallallahu alaihi wasallam rabbahu laylatal isra wal mi'raj amla sànàbí rí ọlọ́run nígbà tó lọ ṣe ìrìn àjò òru gbogbo sàbẹ́ bàbá rí ọlọ́run tọ́ba díjọ́ gbé dàǹkì torí bó tilẹ̀ kí wọn náà kura ni ṣùgbọ́n àwọn kan ò ní rọ́lọ́ wà ó ní ìyá ọmọ ìdí wà láyà àwọn kan ò ní rọ́lọ́ ọlọ́run sànú wa àtàwọn ọmọ ìyá ọlọ́run jẹ́ àárẹ̀ ọ́ àwa gbà pé èèyàn ó rí ọ ọlọ́run kàwá kára àwọn tí ó rí ọ torí àwọn tó bá rọ́lọ́ àwọn máa gbẹ náà wà ládẹ́ iná mazid mazid tọ́lọ́wọ́ bá ń sọ pé ń bẹ̀ bá wà lùjẹ́ náà tán rúkúyàtù mìíràn rọ̀bà wọn ara àwọn mọ̀sáìlú àkọ́dí yàtọ̀ agbàgbọ́ náà àgbà kò mùsùlùmí ọ̀rọ̀ lọ́wọ́ tó bá dijọ́ gbèdé ṣùgbọ́n àyè rọ́lọ́ láyé ní ẹ bá ìrún rọ́lọ́ bí ìjàmbá arú tó kún dé orí tó kú sófò àti bí èyí tó wà ní tòsí àti sọ̀rọ̀ èyí tó ń lo kíní gbà kan sáwọn àṣà àtọ́lọ́njọ́ ṣe mítìnì gbogbo àwọn tó kílèmù bẹ́ẹ̀ wọ́n kú dànù lásán wọ́n gbà mí kò tó kó láyé bẹ́ẹ̀ fi ìní sóòkì hàn lè rẹ́ ìgbẹ̀lú wọn ààlè rọ́lọ́ láyé ń bì jẹ́mọ̀ kí lásán ojú tí ń bẹ lójú wa kò ṣe é rí ọlọ́run ànábì Mùsá ó rí ìmọ̀lẹ́ ọlọ́run ọdẹ dàpọ̀ abẹ́ ti gbàgbé ni nínú Kùránì ànábì Mùsá ò rí ọlọ́run kí ló rí jẹ̀mọ́ ìmọ̀lẹ́ ọlọ́run àwọn sàbẹ̀ wa ní mọ́sálà yẹn wọ́n ní kìláàf ya pẹ̀lú lórí ẹ̀ sànàbì rí ọlọ́run àbí ìmọ̀lẹ́ ọlọ́run lórí sẹ́wọ̀n <laughs> pé nípìnlẹ̀ ẹnu wọn kò lórí pé a rí ọlọ́run èyí ò nípìnlẹ̀ àkídà sànàbì wa rí ọlọ́run àbí ìmọ̀lẹ́ rẹ̀ lórí ta ló débẹ̀ ní gbogbo wa kò fẹ́ tó débẹ̀ ṣùgbọ́n àwọn àfáàrù àwọn ẹ̀rí tó wá làwọn sàbí tó rúkẹ́ ànábì rọ́lọ́n àwọn ká ní ìmọ̀lẹ́ ọlọ́run lórí èyí ọ̀yọ̀yàn kó ní alùsùn náà jàmáà jàmáà ìmọ̀ ẹgbọ́n tí mò ń sọ yé ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀sìn wa òun ni ọ̀rọ̀ àkídà iná ṣe ń pè ní alifikiwu alakba òun làgbọ̀ yẹ́ ẹ̀sẹ̀ tó ga jù agbọ́dọ̀ mọ̀ sí wàhálà fún un láàfin gbọ́dọ̀ fọ̀rọ̀ àkídà sí ẹ̀yìn alákìídà tó dénú tó bá ti pè ọbẹ̀ yá sí alhamdulilayi kan pè ọ ní ẹ̀yìn alákìídà jẹ́nu rẹ̀ ó dùn àkídà fàásídà kọjá àkídà ìsìlámíyà sọ̀híyà àkídà ìsìlámù tó dáa tó máa ẹ̀dá sẹ̀rí àfẹ́ sẹ̀rí àfẹ́ lè yàtọ̀ sí sẹ̀rí àfẹ́ èèyàn jalè ẹ̀gẹ́ lápá èèyàn sì sinà ẹ̀fúnlẹ́gba hundred èèyàn mojí ẹ̀fúnlẹ́gba eighty wà láìké sí wẹ̀. àfọ àwa àjúrì tíra àwọn bẹni máa mọ̀lì kìí dégèdè nìbàdàn nínú àwọn tíra àti mọ̀mọ́ kàdé mọ̀lọ́ mọ̀lì kìí dégèdè ni ẹ máa mọ̀lọ́ mọ̀lì kìí dégèdè tíra yẹn dà á pọ̀ ẹ máa ta àṣẹríà lè àjúrì ìtí ń jẹ́ sẹ̀ríà nínú tíra tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rọ pọ̀rọ̀ àlùwàlà wọ́n mọ̀ sọ àbọ̀rọ̀ afẹ́fẹ́ bó hmm, àkídà ni àwọn àáfàá sálàf wọ́n máa ń pe àkídà ní kíni o àṣẹríà torí ìdìlà àkídà pẹ̀lú àkídà yúkìn tàbí kù ṣẹríà tí ọ̀bá sákìdá àlè lo ṣẹríà <laughs> fẹ́ àgbé àbẹ́ àgbì ẹ̀rí bàbẹ́ tó ṣe sìnà tọ́lọ ọba nàbí anábì bó ṣe sìnà fọmímọ́ jẹ́mọ́ ìfilẹ̀ rùkọ́ bẹ̀lẹ̀ mi rẹ̀ wà láàkí dáa ní ọjà ẹ̀fọ́ mi mọ́ à ah! èyí tó jalè alẹ́ ẹgbẹ́ náà ẹ̀ṣẹ́ ṣẹ̀ríà fún mi táàkì ìdá ọ̀bà sí èyàn ọmọ tako kí ni o ṣẹ̀ríà wọ́n tó máa ń pe àkídà ní kí ni o àṣẹ̀ríà ó dó kọ́mọ́lù fún ọdákọ̀ báwọn tẹ́ bá ń bá mi lọ ó di márùn ó wá kẹlẹ́ kẹfà alìmọ̀ ni mo wí ìyàfọ̀ kẹ̀kẹ́ nìkan anabi wa ń sọ wípé la yẹ́sìn zani ìnà yẹ́sìn wàhùwà mọ́mi anabi nígbà tẹ́yìn ẹ̀sìn tì náà yẹn wọ́n yọ ìmánì kú lára yẹn nípò mi ní kálá mi ní òlì ìmọ̀ ìmánì ọkọ̀ kú lára náà tẹ́ ẹ bá wá wọ ìmánì tó kú lára yẹn kí ló kú lára ń gbà yẹn jẹ́ mọ́ àkídà àti àkídà bọ́ bá ṣe pọ̀ lára ni tọ́lọ́hún ṣe máa rọrùn sí bọ́ bá ṣe dínkù lára tẹ̀sọ́ ọmọ ṣe kí ni o tẹ̀sọ́ ọmọ rọrùn ni tọ́pìkì ṣe pàtàkì púpọ̀ àtàrù làkìdátì ìsìlámíyá alàlùfáríbí wàlùmọ̀tìtàmà orípa làkìdá òkò lórí individuals wa àtàwùjọ wa ẹwájá wo díẹ̀ bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ kákọlọ gbọ́yé tá a bá ń sọ̀rọ̀ àkìdá kò sí ti ń ju àwọn nǹkan lọ òun ni àpapọ̀ ìtọ́yẹ kí mùsùlùmí ò nínú gbáàyà rẹ̀ àkídà ní kọ́ yẹ kọ́ wà ní ọgbọ̀n inú ẹ̀mí wa tí wọ́n bẹ̀rẹ̀ pé àáfà mélòó lọ́lọ́run wà láìpẹ́ ẹ̀sìn ronú tẹ́ẹ̀sì mélòó lọ́lọ́run o ẹ̀yọ̀ kan àáfà ibo lọ́lọ́run bá wà ìsàmà ọlọ́run bá ń bẹ níbo wá àhátọ̀ bí kúlì ṣe é ṣùgbọ́n rẹ̀ rọ gbogbo nǹkan question sọ́lọ̀ ọba ń bẹ́ẹ̀ mi bá ti jókòó yìí jẹ́mọ̀ sọ́lọ̀ ọba wà bí ẹ̀ dáre lónìí sọ́lọ̀ wà bí bí ní yìí aláwù bí záàtì yìí ti sàmà fẹ́ǹkọ̀ láàrùsì ẹgbọ́n tí mo sọ yé bàbá ẹgbọ́n tí mo sọ yé ẹnìkan kò gbọdọ̀ sọ lónìí yìí o aláwù bí záàtì yìí fi sánmà ọlọ́run fúnra rẹ̀ in his essence is in the heaven above his throne orí àga àlàárà ṣe ọlọ́run lọ́lọ́run kó wà sí arahmanu alala arusi sawa ọlọ́run fún rẹ̀ ẹyọ kan ni qul huwa Allahu ahad nítorí èèyàn bẹ́ẹ̀ lẹ́pọ̀ ọlọ́run ní méjì mẹ́ta ó kúrò ní alùsùn náà ó kúrò ní mùsùlùmí òdodo ó di kèfèrí gbé àti tó bá tó túbà padà pé mo kó ọ̀rọ̀ mi jẹ mo gbàgbọ́ kan oṣù lọ́lọ́ ìyẹn ló fà tó jẹ́ pé bọ́lá ń ṣe wá jẹ yọkan tó wà ní sánmọ̀ sẹ́rí láyé àwọn sàábé àwọn kankan bẹ tó bá nira fún wọn láti gbàgbọ́ táwọn bá ní problem àwọn ọ̀jẹ̀ bá ńlá yà lọ́dọ̀ lọ jẹ́mọ̀ màá wà nàìjíríà pẹ̀lú network yìí sì máa fẹ́ tọ́wà ní Saudi yìí sì máa fẹ́ tọ́wà lamẹ́ríkà yes or no kí ló dá amẹ́ríkà jẹ́mọ̀ nẹ́tíwọ́ọ̀kì àṣẹ́ńtà sílé gbọ́yé ni pé ọlọ́run fúnra rẹ̀ bẹ ní sánmà nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ wá ṣe kí ni ó kárí ayé kò síbi tí nẹ́tíwọ́ọ̀kì ọlọ́run sí ni ó àkídà wujud pé gbogbo nǹkan tí ń bẹ ọ̀kan ṣoṣo ní ọ̀kan ṣoṣo yẹn náà lọ́lọ́ àkídà wujud ara tó kó sínú ni pé kí leléyìí hùwà kí ni tọ̀hún yẹn fẹ́ hùwà akídàbù ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ni ìlú kó báwọn ọmọ ìyá wa kan tá a máa ń ṣàlàyé fún wọn pé ẹ gbọ́ yé tọ́ ọ bá sọ pé ó ń súfì ni ọ́ tọ́ ọ lọ láti dá wa dábùlù jù ọ́dọ̀ọ́dọ̀ ọlọ́wọ́ kábàámọ̀ ilé ọ̀fàtẹ́sẹ̀ rẹ̀ pé à ó ti ṣe wírídì débi tó nípọn ni tọ́ ọ bá ṣe wírídì tó rántí ọlọ́dà àríkan tó wà sọ́là ọ́ gbà pé gbogbo nǹkan lọ́lọ́run ìwọ gan bó ṣe dúró ọlọ́run ni ọ torí pé ìmísí ọlọ́run bẹ lára rẹ fìlà tó dé ọlọ́run ni yí àmọ́ mú philosophical thought wa àmọ́ àkọ́sí fìlà tó dé ọlọ́run kí ló ń pè fìlà òwú ni ní mo lẹ ti mọ́wù inú ilẹ̀ ta ló nílẹ̀ ọlọ́run ta rọ̀jò sílẹ̀ ọlọ́run náà ni táwa ní fìlà ọlọ́run dèdèrè ìgbé jọmọ́ ẹ̀gbọ́n mi yé sẹ́wọ̀n tó lóòótọ́ ìgbà míì adúgbẹ́tọ́lọ́ náà sànù tiwa náà wàhálà ẹni tí ọba gbàgbé dá yóò lè máa rò pé náà mọ̀ ẹ̀mí ah, ọlọ́run náà ní ìfìlà ọ̀fẹ́ ìlú fàtà ẹgbẹ́ ẹ̀rì inú àwọn míì sọba nírú àkìdáhùn sọba lẹ́ni tí ń fi òòsà wò ọlọ́run náà ní ìfẹ́ ọlọ́run náà bẹ <laughs> láàrò ẹyọkan nígbòlẹ̀ ẹyọkan wà ti sàmà ṣùgbọ́n àhápọ̀ bí kú lè ṣe é ìlmọ̀ ìyẹn ló fà ẹrú tí wọ́n bí tó rí pé ọlọ́run bá ń bẹ ń sánmà ànábì ní ẹtú eléyìí ọmọlúàbí lélẹ̀ kò yẹ kélé ọ̀jẹ́ ẹrú afọ́ aláwọn tó yẹ ká gbàgbọ́ yìí nínú ẹ̀mí wa wọ́n sọ dákọ̀ọ́ làmẹ̀ iṣẹ́ wa náà tó wá máa wà in line torí pàtàkì ọ̀kan oṣù lọ́lọ́run ó rí wa ìmọ̀ rẹ̀ kọ́kọ́ kiri ká wa kò sí nta ṣe tọ́lọ̀ ọ̀mọ̀ ó tún yẹ mọ̀lẹ́ ká méjì tàn wá pẹ̀lú wa tá a bá fẹ́ saburú yọ kọ̀ṣán wa tá a bá fẹ́ sọ aburú yọ kọ̀ṣán wa tá a bá fẹ́ pàápàá pẹ̀lú android phone tí gbogbo wa ń lò yìí àáfà àfi ká bẹ̀rù ọlọ́run ìwọ sáwọ facebook ìtò òbèrè ìtò òbèrè fún wọn ó gbé wá fún ọ ìwọ ní ká ọbẹ̀rù ọlọ́run lọ tẹ́bi kíní fídíò tí mo wà bí òkè rẹ ìtò òwò ń tọ̀ ọ̀fẹ́ wò wọn ó gbé wá fún ọ àwọn ọmọ ní kọ́mẹ́dì àwọn ọmọ onítíátà gbogbo eré tẹ́ ẹ máa ẹ̀sẹ̀ lọ́wọ́ ṣe wàhálà ńgbà kan ó ti wà facebook bẹ́ẹ̀ máa wò àti facebook wọ́n direct lọ sí kéde o youtube link ń tà fà mí náà wò nù òun náà wà á wò ó ara rẹ̀ wà máa múùfù yóò ti wá dàkárà fà àwọn ọmọ secondary school tán parí tí wọn ò tí ì ládìmíṣàn twenty four seven ẹ̀ wọ́n sà máa di chájà kiri wọ́n sá tọ́mà sí níbi ìjọba yìí ìmí ìnú ọ̀fẹ́ lọ sọ̀kalẹ̀ ọlọ́tí pé kí wọ́n sáré rí fóònù ṣáàjì yọ wà máa wo gbogbo àwọn kìnnì àdàràdà yìí bí táwọn òwe ìtàsùkò sí nìyẹn àáfàá ní wa gbọ́dọ̀ fi hàn bá a ṣe kí ni o alákìídà oríkèéríkèé ara wa náà máa jẹ́rìí sí pé alákìídà ìfẹ́ ó dúró la gbọ́dọ̀ gbọ́ yé báwọn torí ibi tí mò ń lọ tó pọ̀ ẹ jẹ́ kí n fà á nìyẹn lẹ̀ múnkìrú àlàkọ́ìdì ìsìlámíyà àáfàá ní wa alákìídà ìsìlám àwọn èèyàn kan bẹ tí wọ́n máa ń ta á wọ́n ní problem wọ́n gbógo ti àkídà àwọn la máa ń pè ní àlìfírọ́kù àdọ́ọ́là kí la máa ń pè wọ́n o àwọn deviant sect àwọn ikọ̀ tí wọ́n ti ya lọ ìlàsí máa ń sọ fáwọn ọmọ ìyá wa pé ẹ farabalẹ̀ fẹ̀sìn àwọn fíràkù yàtọ̀ èmi ń sọ mo sì tó ń tó ń sọ ọlọ́run ọba mi ni mò ń wáyọ̀ ní ẹ̀mí ìwáyọ̀ ní ẹ̀dá ìyàtọ̀ ń bẹ láàrin àwọn jàmọ́ Islam wọ́n wà káàkiri ayé tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin jàmọ́ art àbí azabu àbí mọ̀sáìdù la pè wọ́n ìyàtọ̀ wà láàrin wọn àti fíráàpù ṣùgbọ́n jàmọ́ ọ̀sọ̀ bá jẹ́ pé àkìdá ti ń lò àwọn ìwé àkìdá ti ń kà àwọn táwọn èèyàn wọn ń sọ jáde lẹ́nu àwọn tí wọ́n ń gbé sí àwọn péjì tí wọ́n lórí social media àwọn tí àwọn àfa àwọn ń ṣe níwáàsí àti pé àtidá ṣíà ni alẹ́ wọn mọ́ ṣíà àtidá kàwárì jù ni alẹ́ wọn mọ́ kíni o kàwárì ṣùgbọ́n bá ní àwọn jamaat àwọn làwọn fíráàkù á sọ fún ọ pé àáfà farabalẹ̀ ní nàìjíríà nìkan jamaat tó wà nàìjíríà nìkan ó lé ní one thousand jamaat sẹ́gbọ́n tí mo wí mi sọ pé níbàdàn mi sọ pé south west o ní nàìjíríà jama tó wà ń bẹ̀ fẹ́ pọ́pọ́ ètò rẹ́jísà pẹ̀lú sí èdè tí ó rẹ́jísà wọ́n lé ní one thousand nìbàdàn nìkan lọ́yọ̀ọ́ state nìkan jama tó wà ń bẹ̀ lé two hundred ètò ní mẹ́mbà tí ò ju hundred lọ ètò ní mẹ́mbà tó ju one thousand lọ ètò mẹ́mbà àwọn ọ̀kọ́jà five thousand ètò mẹ́mbà àwọn ọ̀wọ́ ten thousand ètò mẹ́mbà àwọn ọ̀gbọ̀n ọ̀wọ́ hundred ń bẹ fẹ́dẹ̀rẹ̀ jísà sábà fi jàmọ́ ẹ̀ka làwọn àwọn fi nǹkan tàwọn lọ́tọ̀ ṣùgbọ́n wọ́n máa fẹ́ sọ̀rọ̀ wọ́n mẹ́rin ní kùránì súnà àfà ákẹ̀ máa pera wa sákèésì pé ẹ má jẹ́ kíjì náà ní ó di ṣírí kọ̀ kọ́mọ̀ jẹ́ bẹ́yìn náà fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ mọ́ àkídà àkàwárí jù wá àbẹ́ mọ́ àkídà ṣé àwà àwọn jàmáàtì ìkóra àwọn jọ kálí máa ti ṣe ọlọ́run tó bá wá rí pé àárí àwọn àṣejù kan àbáwọn àṣe ètò àwọn àṣe wọn sákèésì solution kan ni pé ẹ destroy wọn èyí ò fẹ́ẹ̀ kan ti di ní sẹ́yìn pé mo tẹ̀hìn nígbà táàrí kíríkọ̀ gan destroy àríṣẹ́ àdìsọ́ ìdòmí abáríṣọ́ ì ṣùgbọ́n à ń sàlàyé aburú wọn àrí káwàá rí dìsọ́ ìdòmí à ń sàlàyé kíni o aburú wọn àrí mọ̀ọ́tẹ́sílà dìsọ́ ìdòmí à ń sàlàyé aburú wọn ẹ ń bá fẹ́ ṣe tọ́lọ́ òrìdínà tí ọ̀fẹ́ fọ́ọ̀lù sínú ọjà ànámọ̀ yóò lè fẹ́ kíni o yóò lè sá fún wọn torí pé wọ́n pọ̀ tí wọ́n rí kúta àwọn èèyàn sínú ọjà ànámọ̀ dùn á fún àlá àbúwá bíi jahannam ṣé wọ́n láwọn fúnra kùtà nàbí sọ wọn ò ní kọjá 73 mo dẹ̀ ti fi ṣe àwọn lẹ́kṣọ̀ kan kọjá nínú àkídá kíláàsì wàsítíyà bàbá ibùdó tèmi àtàn sàlàyé lọ mo ka ọ̀rọ̀ bàbá bàbá kúrítùbí bàbá kúrítùbí wọ́n lísì gbogbo àwọn jẹ̀mọ́ àwọn kíríkọ̀ seventy three yẹn wọ́n nípìnlẹ̀ wọn mẹ́fà ni ìkọ̀ọ̀kan wá pín sí méjìlá ẹ̀yin tẹ́ mọ́ màá sì twelve times six kìlọ́ jẹ́ seventy two ẹyọ kan tánàbí wàá ní wàá bìbọn náà òun ló kún wọn sọ́jọ́ seventy three sẹ́wárẹ̀ yọ kan òun tànàbí sọ òun kì í ṣe pé wọ́n mú bàdàn wọ́n mú lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá níròyìn láàánú ẹ ń bá ti ní àwọn àkídà yẹn àtàwọn iṣẹ́ àtàwọn àgbọ̀yé yọ wà nù ọlọ́jà wà nù wọn. àwọn àdìsí báwọn bá fẹ́ máa sọ yìí àwọn nìpìlẹ̀ àwọn deviasex àwọn nìpìlẹ̀ àwọn fírọ́kù àwọn tí wọ́n ti ya lọ tí wọ́n wá gbèrò ìbú wa bó ti ẹ̀jà sí pé mọ́sálà mi kò ń bẹ lórí wọn. táwọn àfa àgbé wa pé ṣé tọ́ba tiẹ̀ wọ náà gan ṣé wọ́n rà ná àwọn àfa ni wọ́n ní rà ná sọ́tá ṣùgbọ́n lọ́mọ sàwọn ní àwọn ni wọ́n ní rà ná pé torí pé tí ọba ti lẹ́kọ̀ọ́ lẹ́rù nù wọn ọkẹ́ ní pírọ́blẹ́mù ni wọ́n ní òní rà ná ẹ̀ ń bá ṣẹbọ ní ọ̀rà ná jọmọ́ bí òye àwọn yẹn àwọn méjì wọ́n máa ń gbógun ti àkídà ni fẹ́ rí kọ́jẹ́ kí fẹ́ yà lọ bẹ̀ nínú àwọn tó ń ṣẹlẹ̀ recently ẹni tó bá máa ń lo social media díẹ̀ tó bá máa ń ráwọn fídíò kan tó máa ń sẹ́ndì kí àbáwọn míì káwọn péjì kan tí wọ́n ó ṣe ààrẹ téèyàn ó wò ẹ rí mú àwọn àáfà kan lẹ́kọ̀ọ́ sí ìfẹ́ dákọ rẹ̀ rádaràda ní sọ lẹ́nu wà láì rádaràda kí mo pè jẹ́ mọ́ àwọn fúlàṣí àníkà ìní fi ìní ìní fi ẹ̀yìn ìní fi pamọ́ fún yìí ẹ̀ lè láàfẹ́ ẹ̀rí ọlọ́run tọ́wọ́ ẹ̀fún tí àpamọ́ tí àti mò ń lò àkídátù àtìyà ni o tí àti mò ń lò ìtìkọ́dù àtìjọba ni o tí àti mò ń lò àkídátù ṣíà mọ̀wùlẹ̀ fi pamọ́ jẹ́ gbogbo ayé orí ìtọ́ fi pamọ́ jẹ́ gbogbo ayé fi mọ̀ tọ́ nǹka débi àwọn èèyàn ọmọ nǹkan kan lásìkò ìwọ́ sá ti kóòtù láì nǹkan méjì nù tí àtọ́ nǹka ààbọ̀ ọ̀sẹ̀ fi gbọ́gbọ́gbò ògbò nù tí àtọ́jú nǹka wa <laughs> gbogbo àwọn tí àlejò online àtẹ̀jọba sí online wà láì nígbà kan mọ̀ sáájú fún kankan mọ̀ kẹrin kí ìbára kan bẹ̀ mọ̀ tẹ̀ báyìí ọba ń gbénu sí àtọ̀wà wa ni kí ni jẹ́ bẹ́ẹ̀ ayé ẹjọ́ ọmọ ẹ̀sẹ̀ máa wá sí àtọ̀wà àdìgbé ni ìwọ́ta kóòtù láì kan bẹ̀ èsúmọ̀ gíní kan jàlásà wàtàlábà ìwọ́ta ara kóòtù láì kóòtù jọ two three four five four ààbọ̀ tẹ̀nu gọ́gù tó bá àwọn láì gọ́gù ògbèbí tó wà wà sọ́tán irú sọ́mọ́ tá àfa yẹn sọ àwọn ọ̀rọ̀ àwọn ṣíà ọ̀rọ̀ àwọn kàwárí jù ọ̀rọ̀ àwọn mọ̀ọ́tẹ́sílà máa fókọ̀sì lórí ibi méjì mẹ́ta mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ mọ̀ ń bọ́ o ṣé ráwọn tí wọ́n ń ta ọkọ̀ àkídà Islam àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ kan nù wọn ẹ̀yin ọmọ ìyá mi àgbọ́dọ̀ ṣé kí ni àwọn ọ̀tá Ọlọ́run ní máa takọ̀ àdìsọ̀kàn torí pé máa ń báwù ha àwọn àfáà ní máa ń báwù làkídà alìkìtàbù wà súnà inú Kùránì àti súnà láti mọ́ bó o láti wá gbọ́yé the fáàmì sálàfìlì fún mọ̀ àwọn ọmọ kéwù ànàbí àwọn ni wọ́n sàlàyé ẹ̀ fún wa jẹ́mọ̀ sálà sẹ́mi lọ́mọ kí ànàbí sọmọ kí ànàbí lẹ́yìn tẹ́ ẹjọ́ kù àwọn lọ́mọ kí ànàbí asọ́hábà ilé ẹ̀sẹ̀ ní tẹ́yàwó aisha yóò mọ̀ sàlàyé fún yín authoritatively àbúrẹ́ rọ̀ mọ̀ sàlàyé ẹ̀sùn fún yín authoritatively anọ́sì ọmọ máa ń líkù tó gbé pẹ̀lú ànàbí lọ́dún mẹ́wàá yóò mọ̀ sàlàyé ẹ̀sùn fún yín authoritatively àwọn àbí àbá yẹn pé ìsọkúsọ tó ń sọ nǹkan lọ́sọ mẹ́nu àwọn sàbí kò lè rí tàbí ẹyọ kan mọ́ wa tí ẹ bá ti láwọn tí ń takò ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n fẹ́ parẹ́ àwọn ẹnìkan kọ́ takò àti ìdá ìkọ́rọ̀ rẹ̀ olójútù kó tó kú láyé wọ́n parẹ́ nì torí pé ò lè sọ fọ́lọ́ pé ìwọ ọlọ́run mo fẹ́ da nǹkan tó gbé kalẹ̀ ìwọ ọlọ́run sì mọ̀ ìwọ́ran tí ẹ kọ́lọ́ ń jọba oníṣùúrù ọlọ́run ìbádẹ́rì àgbà bóyá èyí ó tù bá bóyá tó bá wa sọ̀rọ̀ yọ ọgbọ̀ tí ọba wa ẹ lọ wọ́n àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ètò kú tọ́lẹ́ẹ̀tì èyí tàbẹ̀wò kan tẹ́lẹ̀ èyí tọ́ ẹ̀kọ́ ọpọlọ rẹ̀ dáàbò kó tó kú èyí tọ́já sí kẹ́rà bàràbà lọ́bá kú afá ẹjá wo díẹ̀ nú àwọn èèyàn yìí afá alálàkọ̀ọ́kọ́ òun làwọn kàwárí jù fẹ́rípọ̀ kan wọn tọ́pìkì ni wọn o wà láì tọ́pìkì ni wọn táwọn afá àdẹ́ sọ àkídà wọn ṣùgbọ́n ìṣẹ́jú ta ní ò lè gbà ṣùgbọ́n kí n sọ pọ́blẹ́mù àwọn kàwárí jù fẹ́ràn àwọn kàwárí jù gùláàtù ìfúnmọ̀ jẹ́mọ̀ kí la pè wọ́n gùlá kí la pè wọ́n o wà mùtàṣà jùjú àwọn náà mẹ́sìn ni sẹ́rẹ́ bá ti mẹ́sìn lè jù bọ́lọ̀ àtànàbí ẹ̀sìn ò lé wà láì ìsìláàmù ò lé kí ló lè bí káàkiri wọn jẹ́mọ̀ ẹ̀jọ́ sẹ́rẹ̀ pé rìsáàjì náà fẹ́ bá fẹ́ kírun yẹn ó jẹ́ kálá láàfíà ẹ̀rọ pé mùsùlùmí àáfà òṣèlú pé mo ti wẹ̀ òkú méjì mẹ́ta mẹ́rin márùn-ún wà láì àti wẹ̀ mo sì tún wò pé á ẹni ìtùkú báyìí wà láyà ara tó fẹ́ẹ̀ṣì méjì tàn ló kù pé á kódà tó wẹ̀ kan àáfà mo sì tún kíbi bí ìgbà tí yìí ti jáde lára ẹ̀ pé á tí kìí ṣe fẹ́ ni ò tí ì lọ bá a ti bú ẹ fún ìyẹn pé á ẹni ti lọ mo ti wẹ àìmọ̀ yìí òkú bí mo ṣe rí èyí tó kọ́ dá mi lójú àjọwé bàbá àti bàbá mi kú ọmọ mi kú mọ wà náà àwọn tá àjọwé wọn a tún wẹ àwọn òkú mi àwọn òkú mùsùlùmí tẹ́lẹ̀ máa wẹ̀ lẹ́yìn tó pọ̀ nù wọn báyìí wà láyé ẹ̀rọ àpẹẹrẹ pé wọ́n ń kírun lára wọn ara wọn máa fresh ara wọn máa fẹ́ kìí ṣe para wọn ti á lè lè wèrè bíi ìgbàsẹ̀ ní ọ̀wẹ̀ fún kírísẹ̀rì ọlọ́run níbi ẹ̀bá wọn wẹ̀ o ṣùgbọ́n àwọn ọmọ lójú wọn máa dúdú bí ojú wèrè ara wọn wà rí rádaràda sẹ́ẹ̀mọ̀ ẹgbẹ́ ti kẹ́nu yìnyín tó ti pọ́ jì àlátayé lọ́rùn jọmọ́ àwọn kàwárí jù sẹ́ẹ̀mọ̀ tó kórì ibú bá wọn gùlúwù àwọn nọ́mẹ́sì ní ẹ̀sìn òlé ibo náà ti wá bẹ̀rẹ̀ orí ibu wọn sẹ́rí sáà ń sọ yìí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ńlẹ̀ Yorùbá o ńlá ṣe ń sọ fáwọn ọ̀dọ́ kan náà gbà kan irú àwọn ọ̀dọ́ tí wọ́n ń tẹ̀lé jàbàtà jàbàtà mọ̀ mọ̀ pọ̀ àáfà alì jàbàtà àti lọ́rin sọ̀pọ̀ àwọn jàbàtà àwọn fámìlì mi àáfà alì jàbàtà ọdún tó dé sí lọ́rin ọ̀pẹ sígbà tó dé sí lọ́rin ni mo jẹ àmẹ́wò mss ní lọ́rin 2004 èmi là nílò mss union lọrin o two thousand five mọ́tò mss àti máa gbé lọ sí ọ̀fà àjàṣe èkó lọ sí òru nkankan ńgbọ́ ọ̀bẹ̀rẹ̀ katakata la stọ́ọ̀pù ẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ tí wọ́n máa bára wọn jà tí wọ́n máa kí òtó nǹkan wọ́n máa fẹ́ yọ kan yọ ayọ́nù síra wọn gba amádára dábàwọn àgbàfi àáfẹ́ ilé ọwọ́ àtẹ̀sẹ̀ ṣe ó ń gbèrò orí búbọ̀ ni. kàwárí jù tẹ̀sìrì yún tẹ̀sìrì yún náà àwọn kàwárìjù àwọn náà máa ń kà fara mùsùlùmí bìmọ́dá bírísì káàbìlì kẹ̀bì rátì tọ́bà ti rí pé mùsùlùmí fẹ́ lọ́hun àwọn sọ di kèfèrí ni irú ẹ̀rí jàbátá àtàwọn ọmọ ẹ̀yẹn ṣe tẹ́kì ní jù ẹgbẹ́kùnrin nílá lùsùn náà fáwa ká ní súnà ìsáwọn àfá àkọọ́lẹ̀ táwà ń tíra ni tí èsè súnà tí èyí tẹ́yìn ń sọun súnà ìsáwọn àkáànú tíra ó yé wa kọ̀dẹ̀ dojú ó ṣe sọ fún mi pé torí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ńlá ọba yọpò nu mùsùlùmí èèyàn ti fi jẹun wọ́n ti ń ṣe tààrọ ojú bí ẹ̀jẹ̀ o wọ́n ń dọ́gbọ́n ti ń kó ọ̀rọ̀ wọn jẹ òṣùgbọ́n wọn ò kó jẹ tán àwọn fáírọ́ọ̀sì yẹn ti bẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti gbà ìmọ̀ ẹlòmíì tó lóun ti kó lẹ́yìn ìjàbàtà ibòmíì náà tó tó wà ní ìsìn ṣídà ìmọ̀ ẹlẹ́ kókókókó wèrè yẹn náà ó ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ wọn ti sìn wọn àfilẹ̀ torí pé fáírọ́ọ̀sì ìjàbàtà yẹn ó ti wọnú ara wọn. àwọn bá àti ní tó ń tẹ̀lẹ̀ àwọn kẹ àwọn kàwárí jù wọ́n lẹ́nu tó bá fẹ́ sùn náà kèfèrí ni ẹ ń bá mutí kèfèrí ni ẹ ń bá parọ́ kèfèrí ni ẹ ń bá wòyàwó yàwó kèfèrí ni ẹ ń bá jẹ oúnjẹ àràmù kèfèrí ni ẹ ń bá tilẹ̀ sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá kan báyìí àwọn yọkù ònà mùsùlùmí náà àwọn ní kèfèrí máa máa gbọ́ mi o kèé ṣe kó di kèfèrí lásán o àwọn ní yóò ṣègbére nù náà ni yóò wò náà ìbá àmà kírun ìbá àmọ́ gba àwẹ̀ láti ń sọ fáwọn ọmọ ìyá náà pé ẹ fi làákà ìfún bídíà ẹ tó bọ́ lónìí bídíà pín sí méjì bídíà pín sí mélòó lọ́dọ̀ àwọn àfáàlù súnà òdodo tẹ́sán ọ̀dà mọ́ lọ́wọ́ bídíà tó mú kásírọ̀ wà dìde átó mú fàṣíkọ̀ bídíà tó yọ̀ọ̀yàn kó ní Islam àwọn àfọ̀nì kà bídíà tilẹ̀ kàwárì wàlùmọ̀ tẹ́sílà wàlùjàmíyà àwọn bídíà tó lè yọ̀ọ̀yàn kó ní Islam nírú àwọn bídíà àwọn kàwárì jù kó o ní mùsùlùmí di kèfèrí torí kó fi síbi jẹun kó nítorí pé ọ̀tẹ̀ kíyàn ó ti di kèfèrí tí ọ̀dẹ̀ lánìyàn kó òun sìn gbogbo àwọn bídíà tó bá jẹ́ kó sọ̀yàn di kèfèrí yìí ọjọ́ yẹn kó òun Islam ṣùgbọ́n bídíà tó mò fásikọ̀ bídíà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ lòun náà bí a ní pé èyàn lè fẹ́ sí lè parọ́ tá a sọ fún ọ pé bídíà mò fásikọ̀ ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lòun náà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀

mọ́lúdì ọ̀yọ́ wọn kú ònú islam kèfèrí ni wọ́n kí lọ́sọ́ wọn di kèfèrí wọ́n ṣe mọ́lúdì last year àfà mọ́lúdì ọ̀sán di kèfèrí bí ìgbà tẹ èèyàn ṣẹlọ ni ṣùgbọ́n àwọn ò ní promote ẹ̀ tọ́lá àwọn tóbi ẹ̀ tó fẹ́ gan ó tó kọjá pé wọ́n promote ẹ̀ wọ́n fi wá jẹ ẹ̀kọ́ <laughs> àwọn bí wá wọ́n jẹ ibi ọ̀pọ̀lọpọ̀ wọn ìwọ bá ó kò lè fẹ́ búrẹ́dì kò ní kẹ́kẹ́ mọ́ gbowó lójú wọn ó gbàgbé lójú lè fẹ́ ebi pa ọ̀pọ̀lọpọ̀ wọn ibi ni wọ́n ní símbò tí nìkan tó ń rí nǹkan jẹ níṣẹ́ kọ̀ráyè lòdì mọ́mọ́ gbọ̀ngàn báwọn kọ̀ráyè lòdì gẹ́gẹ́ nìke ọ̀rẹ́ wa ti ń ka táwùsàn wọn jẹ́ wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́yọ wọn kò ní jálàbí tá a bá ní mission fún ká wo àwọn jálàbí ìmí inú wọn o kẹ́ ẹ wá two hundred trillion fún wà lẹ́ yóò ti jálàbí fún torí pé nítorí níbi jálàbí ti owó lọ yóò tó bá wọlé lóbi sùn yóò tó wọ wọn láta ìmí ọmọ ní jálàbí ti èkó ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ nu wọn wà lẹ́ ìdí lọ ń pa wọn àwọn gánmọ̀ fi ọ̀dà wà láì ní ọlọ́run mo ti fọlọ́run búra ẹ̀ mọ́sálásí ọlọ́run kẹ́mi central mosque ní jimá mo ti fọlọ́run búra ẹ̀ nìbàdàn. ìkánná àwọn afọ́njẹ́lá ti sọ fún mi rí fún rẹ̀ báyìí ẹ̀yìn àfáàbọ̀ sí ẹ̀yìn ẹmọ dúpẹ́ ẹ̀yìn ti múwèé mọ́ kéhùn ti yín ní ìsìn ìtẹ́yìn ọmọ ẹjẹ́ ti ń lọ́dọ̀ sí ní ó láwọ̀ ò lè ṣe ká mọ́ parọ́ ó ń jálà bí ìbàdàn lọ sọ bẹ́ẹ̀ fún mi mo tó fọlọ́n búra fún ọ ó débò làwọn ìṣẹ́lá ti táwọn ò ní parọ́ ó ní táwọn ọba parọ́ wọn ní kọ́ọ̀bẹ̀ sọ pé ọjà rẹ̀ ọ̀tà kìíní ẹ̀mú five thousand ẹ̀mú ẹ̀lọ́lé pẹ̀lú àṣẹ lọ ẹ̀ẹ́ta ó ní àáfà five thousand kò jùbá náà lọ ká ẹ̀rọ wọ̀rí ìgbà rẹ̀ lọ́la monday nígbà yín wá bẹ́ẹ̀ sí nu wá jí lógun náà nígbà yín tẹ̀ lọ́wọ́ ẹ̀mú five thousand àáfà àwọn ọkọ̀ ẹ̀sà àdúrà nìkan lẹ́ka five thousand ó ní ṣùgbọ́n tí wọ́n á ní pé ẹ lọ sí ibi tó ti máa ra àká ní bòde ọmọ bẹ̀ <laughs> àwọn orí eku ẹ lọ sí bòde ẹ ra imú mùsù ẹ ra ẹsẹ̀ áyán ẹ ra ikùn tàbátí <laughs> táwọn kà fún ọ bá fóun wá bá wọn jó irọ́ ó ní yóò nítumọ̀ tó wọn bá ní twenty thousand lẹ́sàn o ó ní mìíràn àwọn onífẹ́ ẹ fi nǹkan àwọn máa ń wá wàhálà fún wọn kí n táwọn fẹ́ ṣe ó lè ṣe kí ni o kò lè jọ wọn lójú mo tó rí kan nú àwọn ọmọ tó ti wá lé ké lọ́dọ̀ mi tó sọ fún mi pé àáfà nú àwọn àfóúnjálá àdìbàdàn tóun ti bá ṣiṣẹ́ rí pé ó ṣe oògùn tajà fẹ́ nìkan ọ wá ní kókò táwọn fẹ́ fi jó nǹkan kò gbọ́dọ̀ kanlẹ̀ o pé táwọn bá jó tán àwọn ọ̀dà látòrí kòkò ní bapata àjọ inú wá bí òun pé kòkó kí ni ọgbọ́dọ̀ kẹlẹ̀ ó ní wà láì òun wá fi kòkó kẹlẹ̀ òun wá sáré gbé sórí iná padà èsì mọ̀ ń sọ ẹni tó ló sọ fún mi báyìí ní ẹ̀pá irọ́ ọlọ́run alive my witness màmá mú kòkó yẹn òun fi kẹlẹ̀ kòkó kí ni ọgbọ́dọ̀ kẹlẹ̀ ó ní kò wù jẹ́ ká àfọ́ ọmọ àfọ́ jálàbí òjò ọmọ òun fi kòkó kẹlẹ̀ ó lẹ́ni yẹn bá kó lọ ó ní wàlẹ́ ọjà rẹ̀ fàájì ó lọ bá padà wá ní àsìkò tí ọ̀fẹ́ ní ah, àfà àkínídẹ́ bá ṣe ń ti fẹ́ tọ́lọ́bá ní ọmọ tọ́bọ̀ ọjọ́ òun ló fi mú fín torí pé tọ́mọ ń lò òun ní òun ló fi mú fín gbogbo ẹ̀ ó ní òun yẹ kó fún òun náà ní owó ó lòun wá rẹ̀ wá láìkọ̀kọ́ ti kalẹ̀ wọ́n sì ní kó pọ̀ gbọ́dọ̀ sé kí ni o pọ̀ gbọ́dọ̀ kalẹ̀ kókó sí kalẹ̀ ó sì kò tà àṣẹ tí wọn bàbá ṣe kẹ́kẹ́ yóò sé kí ni o fọ́ọ̀mù kọ̀kọ́ sí kẹlẹ̀ ògbó ti bàjẹ́ ó ti àṣà àbá ó ti fà ebi pa ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́njálà bí ẹgbẹ́ ìdí ìlú wọn àánú wọn máa ń ṣe ní ti bá pàdé wọn lódì ní a máa bọ́ wọn lówó ṣùgbọ́n pẹ́ kọ́ lẹ́lẹ́ lómi gan onídìí kò gún ọ̀lẹ́ wà látúntún súfà àmúwàhálà ẹ má fún ọ̀dẹ̀ ọ̀lẹ́ ẹ̀yìn òpè ẹ má fún lówó yín ẹni tí ọ̀fẹ́ ṣiṣẹ́ tẹ́ ẹ bá lẹ́ tọ́ka iṣẹ́ nu wọn ẹ̀yin ọ̀bẹ́ lè fún ọ lọ́wọ́ bàbá gbogbo ìtẹ́ ń ṣe tá a bá ba yín tẹ́ẹ̀tọ́ ní mọ́tò ń jáde fún yín tẹ́ẹ̀ ń tà tẹ́ẹ̀ ń gbowó tẹ́ẹ̀ ń jẹ́jẹ́ mọ́ àlálẹ́ ó ní ẹ̀yìn ọkọ̀ láti fi bá ń jáde oní 200,000 ìbí náà mọ́ ọ̀sẹ̀ tí mọ́ dà lọ òun àbí mi ilẹ̀ bàbá wá sùkú kan bóyá project kan láti sáwọ́dí wọn kọ́ mọ́sálásí ó fẹ́lẹ̀ classroom ó ń ṣe ilé kí ó ń ṣe wà nímọ̀ díẹ̀ díẹ̀ àfà ó tún dọ́gbọ́n rí owó sùkú fíìsì gbà ní every time lòun náà bá rí bẹ́ẹ̀ aláàtì mọ́ ń wọ àpò yọ́yọ́wọ́ àwọn tíṣà òun náà o àpò àfà kò ní ráyè mọ́ lé aláǹgbà kí mọ́ gbogbo àwọn aláǹgbà tí wọ́n sáá fún àwọn gbogbo gẹ́gẹ́ ni àwọn aláǹgbà ọmọ dàgbà àwọn aláǹgbà òfèmé alimoyi ibi àtúrọ ni pé nínú àwọn mọ́nkìrúlá àkọ́jì ìsìlámì àníta ni o alàkàwárìjì ibo náà ti yá lọ àwọn máa ń pe àwọn mùsùlùmí ní kíni o kèfèrí nítorí kíni bìrìtìkábìlì kẹbìrà ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan báyìí àwọn òfin ọlẹ́sìkúùsì wọ́n yọ kó ní ìsìlámù àwọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àkídà abúlé àkídà àkàwárìjì wọ́n tún láwọn mọ̀sáì ní ìtọ̀ jáde òṣùgbà pọ̀ sásìkò ṣẹ́wọ́n àwọn mọ̀tẹ́sílà àwọn tẹ̀lé kawárí jù lọ́dọ̀ sí wọn àwọn ní mọ̀rọ̀fẹ́kíbùlì kẹbí rọ̀ wọ́n lẹ́ni tó bá fẹ́ lọ́n wọ́n ní manzila tó ń bẹ́ẹ̀nà manzila tẹ́yìn wọ́n ní lọ́dọ̀ ọ̀tà wọn kò ní jẹ́ kèfèrí tán kò sì ní jẹ́ mùsùlùmí tán mùsùlùmí díẹ̀ kèfèrí díẹ̀ jẹ́mọ̀ ìmọ̀ bẹ́yẹ gbọ́ mi yé èmi máa ń pè ní muslikaf kí làwọn pè wẹ́ kí ni mo fẹ́ kí làwọn pè wọ́n tó bá ṣe lọ muslikaf musli èsè muslimu mus tó ti yé ọjọ́ mùsùlùmí ní app ó tó jẹ́ kèsè ní kí ni o app ṣùgbọ́n bo làwọn náà nds àwọn náà lọ jù ọ́nà jáàna wọn ni yóò wọ náà sẹ́ẹ̀ kọ́ ti jọ kàwárí jù bẹ́ẹ̀ ọmọ ìyá kan náà làwọn méjèèjì sẹ́ẹ̀ ráwọn ṣíà orí ibu tí pọ̀ áà ah! nínú àwọn tó da ẹ̀sìn yìí irú làwọn ṣíà wà do nísìrè àwọn ṣíà ní presence lágbàáyé torí wọ́n ń rówó ná sẹ́yìn pé ṣíà wà nàìjíríà wọ́n wà lọ́yọ̀ state wide wọ́n wà Kwara nígbà táwa wà university of Ìlọrin àmọ́nú àwọn ọmọ wọn tán wà university àwọn ṣíà àmọ̀kánú olórí wọn ní Kwara ní ìfẹ́ dákọ̀ ẹ̀ sẹ́yìn ìtọ́jú olórí wọn ní Nàìjíríà ní ìjọba jù sí ṣé wọ́n ti release ẹ̀ èrò pàtí ìlísẹ̀ ìlísẹ̀ fífà ti àbí àfà wọ́n rówó wọ́n rí foreign support látàwọn ibi táwọn ṣí àti nípa lágbàáyé sẹ́ẹ̀rí tí ṣí àtàkò ní ẹ̀sẹ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ nínú orí ibú ṣí àtò nípa jù àwọn máa ń kàfàró àwọn sàbẹ̀ yìí irú ẹ̀ ni àfáàrẹ̀ èkó tí ń takò àkìdá yẹn tó bá jẹ́ ìlú tọ́rọ ẹ̀sẹ̀ ti lójútùú àfáà èèyàn bá àjọmọ àfà ńlá kọjọmọ mùdírù ńlá kọjọmọ ṣéèkù ńlá tó bá sọ rádaràdá láwọn ìlú tẹ́sì ti lójútù àfà yóò bá rẹ̀ ibi tí ó yẹ ibi tí ó rò yóò bára rẹ̀ ń bẹ̀ àwọn ṣíà ẹ máa wọ́n bí tí orí ikú tí wọ́n ti bẹ̀rẹ̀ o ibi orí ikú wọ́n ti bẹ̀rẹ̀ fọ́ni pé wọ́n kọ́ kórìíra àwọn tàbí ànàbí pàápàá wọ́n kórìíra àbúbákírì sí wọ́n kórìíra Umar rọ̀bí aláàánú wọ́n kórìíra àbúrera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá dẹ̀ wo àfáàrẹ́ èkó tí ń jábọ̀ iná ó kè fẹ́ gbọ́rọ̀ àbúrera sẹ́ẹ̀sì lọ́pẹ́ inú ẹ̀ tọ́ dọ́kúmẹ́ǹtì àdíìsì àwọn sàábé àwọn ṣíà wọ́n kórìíra ìmáàmù Bukhari àfáàrẹ́ èkó yẹn náà rádaràda ní ń sọ lẹ́nu nípa ìmáàmù Bukhari ah wàláì ọlọ́run kù sùúrù ni o ẹ̀mọ́ ìmọ́mù Bukhari ni ẹ̀mọ́ Bukhari nǹkan kan máa ń dùn mí tí máa ti rántí Bukhari wallahi ó máa ń dùn mí lẹ́kṣọ̀ tí mo ṣe tó nípọn jù lórí Bukhari kò wà well recorded ó dẹ̀ fi ẹ̀sà òkè mo ti ṣe lẹ́kṣọ̀ yẹn oscotec lẹ́ṣà òkè wọ́n rìkọ́ọ̀dù ẹ̀gbà yẹn alágbà lóní lẹ́kṣọ̀ yẹn kò ra àyíbá àmọ́ta bá ń tọ́ ní lẹ́kṣọ̀ ah Imam Bukhari wallahi mo ìtàn rẹ̀ mo dẹ̀ ń rò pé wọ́n lọ irú mi mi rò pé mo tó five percent lẹ́gbẹ̀ẹ́ Bukhari mi sọ àwọn sàbẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ àwọn sàbẹ̀ àníwú mi ó tó one percent Imam Bukhari lọ́jọ́ pé ẹjẹ́ sọ nǹkan mẹ́ta péré fún yín nípa Imam Bukhari tẹ́ẹ̀fì mọ̀ wípé ẹ ń bá sọ ìsọkúsọ pa Imam Bukhari yóò gbà fi ń jọ rẹ̀ àfáà rẹ̀ fún yẹn náà nígbà tó sọ rádaràdá nípa Imam Bukhari àwọn èèyàn bìbẹ́ sí òun gan ẹ̀fẹ́ tiẹ̀ kódà àwọn ọmọ kéékèèké dìde sí tán fáyà rẹ̀ ìwọ́n fún àdáńtà Bukhari ọmọ Bukhari ni mọ̀nì áńtà ta ní ọlẹ́gbẹ̀ẹ́ Bukhari kátó wá sí àwọn sàbẹ́ tí Buhari tó tẹ̀lé alákọ̀ọ́kọ́ nu tẹ́ẹ̀mọ̀ ń pàmọ́mù Bukhari ni wípé ara àwọn táwọn àfáà máa ń pè ní alimutatọ̀ ìlú náà àfùwà àwùn àwọn àfáà kan bẹ ọlọ́njẹ́ mi náà wà nù wọn èmi ò sínú àtàtò ní kí má tàn jẹ ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ ọlọ́njẹ́ wà nù wọn kémi náà tó kú àwọn àfá àtọ̀jẹ́ pé ẹnu wọn mọ́ wọn èé fẹnu wọn sọ ìsọkúsọ ara fẹnu wọn mọ́ wọn èé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn sáwọn èé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ta ní ìsọ̀rọ̀ lẹ́yìn wakọ̀ náwọ́ ní olùpọ̀ wà náà àwọn àtàjókòó ìmọ̀hùn Bukhari èé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kódà nínú àwọn tí àtọ́ máa ń kọ nípa àwọn rìjáàl àwọn tó ń gbà dí ìsìwá ó lè ní majúùlù ni máa ń lò ó lè ní makadúù wọn lọ máa wọ́n máa kọ̀rọ̀ ẹ̀yìn rọ́ ẹ̀ tí ìkan tí mo sọ yé Imam Bukhari máa ń wà very careful ọmọ ìjẹ̀pẹ́ nìkan kan gbà wọ̀ lọ́wọ́ rẹ̀ wájú ọlọ́run kọ́lọ̀ kò forí jèmi àti yín gbogbo àwọn tó bá yẹ kán gbà tọ́lọ́ ń jẹ́ ọ̀kan sàánú kọ́ bá ní físíkì bá rú wa àwọn tó bá yẹ kán gbà wọ̀ kọ́ bá ní fún wọn kọ́ mọ̀jẹ̀ wọn tó gbà nù sẹ́ẹ̀rí wa dé òtó nǹkan Imam Bukhari ló wọn ọ̀fẹ́ kó wọn òde wájú ọlọ́run kẹ́nìkan kó ṣe kí ni o kọ́ ọlọ́run nìkan lọ́mọ o ṣùgbọ́n nínú tọ́run sí wa ni pé kò ní fẹ́ fẹ́ nìkan tí ó gbà nù sẹ́ẹ̀rí ẹ̀ làáfà kan sọ rádaràda tóun ò ní ásáàlù kankan láyé kọ́kọ́tìrà ẹ̀yọ́ kan rí káwọn èèyàn ta kọ́tìrà kan lárúbáwá fẹ́ẹ̀dì ẹ̀sìn gbogbo ayé ká ti bá ìfẹ́ wàhálà ìlú kẹrin èèyàn dáàrò pé tí ẹ bá ṣe pé kí ló kọ ẹ̀gẹ́ yọ́n mú àdàgbà àwọn Bukhari ọmọ mọ́ Bukhari ni àáfà àmọ́ Bukhari nínú tó yẹ kẹ́ ẹ túmọ̀ níbi tó jẹ́ ní ọlọ́ndé kó tó kọ àdíìsì Bukhari lẹ̀ yóò ṣe náà fílà aráka méjì ẹ̀yin ọ̀ráyè náà fílà Facebook ní kálukú bí sí pẹ̀lú òun ọ̀ráyè Facebook ọ̀ráyè wọ̀sáàbù kó tó kọ àdíìsì ànàbí lẹ̀ yóò ṣe náà fílà kí wọ́n tó ṣe tẹ̀síìrì inú àwẹ̀ kó tó sọ́dọ̀ àdá lẹ́nu àbíkẹ́tẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́nfẹ́rẹ́nsì ẹ̀ sọ́dọ̀ àdá lẹ́nu náà fílà aráka mélòó ni wọ́n ṣe Bukhari fẹ́ kọ àdíìsì kẹ́lẹ̀ yóò ṣe náà fílà inú ọ̀rẹ́yàn tó tó ẹlẹ́sẹ̀ kọ́nfẹ́rẹ́nsì ẹ̀ lọ kí Bukhari kò ní kọ àdíìsì kẹlẹ̀ ní Bukhari ẹ̀ yóò ṣe mẹ́fìlà aláka méjì ìsì kára tàlùlà irú ẹ̀ táwọn àti sọ́ra àdá ń parí ní ṣe tó sọ kẹta fún yín ìmáàmù Bukhari abidun mukhlis abidun sẹ́ẹ̀fẹ̀ ìjọ tí ó kù fẹ́ mọ̀tán rẹ̀ sá ìjọ tí rọmọdún parí tó pé táàtì lọ́dún tó Bukhari kú wà láì ọgbà àwẹ̀ tàbá ìfìlókù Imam Bukhari ẹ̀ mẹ́jọ àwọn ọ̀dá Imam Ahmadu ma ń sọ̀rọ̀ kan báyìí náà wà báyìí náà fún aljana yìí ọlọ́run jẹ́ lèwúwa náà ogun níjọ kálukú yìí náà nígbò káwọn ọmọ ẹkẹ oní ṣe ẹjọ́ mẹ́ta Allahu Akbar àwọn àgùntàn Israẹli tí wọ́n mẹ́dọ̀ nígbò nǹkan pọ̀ ń bi sàárè yìí kò lè dàbí jẹ̀nẹ́sà Imam Bukhari ẹ̀ lè rí wé èèyàn tó kírun sí Bukhari oṣù méjì lẹ́sìn àfààní wà láyọ̀ ọ̀dà lójú lọ́dọ̀ ọlọ́run ẹ̀ lè rírú èrò tó kírù sí Bukhari la ẹ̀ mọ́ Bukhari ni ẹ̀ sára àdá ń pa àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run àfá àti èsọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn àfá àti èsèsìnà àfá àti èwojú obi olóbi àfá àti èkówó jẹ àfá àti èsèpè àfá àti èsè rádaràdá ẹ̀ mọ́ bu ẹlọ́ọ̀kà tán Buhari o ọ̀fẹ́ lọ́gẹ́rì ọgbà àwẹ̀sán báyìí Bukhari ọ gba Ramadan tán ọ parí Ramadan ọlọ́run sì mẹ́ni ẹ̀ sọ́dọ̀ wíwẹ́wẹ́ ìbẹ̀ sọ̀rọ̀ Buhari pọ̀ àwọn tí ń takò àkídà là ń sọ tẹ́ bá ti ríru wọn báwọn wọ́n pọ̀ wọ́n lo Facebook wọ́n lo WhatsApp wọ́n lo YouTube múnkìrú láàkọ́ ibi ìsìlámíyà àwọn tí ń takà àkídà ni wọ́n ẹ mọ́ gbà fún wọn ọ̀tá ọlọ́run ni wọ́n àwọn àkàwárí jù láásìrì nìyẹn tí wọ́n yọ Buhari ọkọ̀ jẹ́ tí ń sọ́ra àdá àwọn ṣíà náà bẹ̀rẹ̀ orí ibú yẹn àwọn tí ra ṣí àlàáfà yẹn mẹ́ nǹkan àwọn náà ń bú sàdé àwọn náà ń bú àwọn àfà aládì àwọn náà ń kó irọ́ sẹ́ni àwọn èèyàn wọ́n mọ̀ pé táwọn bá ti lè gbógun ti kùránì táwọn gbógun ti àdìsí ẹjọ́ kí ló kù mọ̀ ní ìsìlámù ṣé jálásà yẹ jílísù jílísù ló kù tẹ́ ìsì ìsìlámù àfà kọ́mọ̀ yẹ kúmọ̀ kúmọ̀ ṣé ẹ̀dẹ́ ìfìmọ̀ sí kùránì nìyẹn wọ́n mọ̀ pé ẹkọ́ tako àwọn tẹ́lẹ̀ lérí pé ẹ̀rọ wọn lẹ́fẹ̀ẹ́ máa lò ní sáńsọ́rọ̀ dáadáa ẹ̀tọ́ wọn mọ̀ ẹ̀tí ò tún wá tako yẹn rọ̀wáwù ṣàìkán ìmáàmù ṣàìkán lọ́gbàwá rọ̀wáwù ṣàìkán ìmáàmù ṣàìkán ó sọ pé wọ́n tó kí sáàjì wọ́n bùkárí lákùnrin òkò ìsìdáyí nínú àdí ọmọ ìsìdáyí nínú ẹkẹ wọn ní má bù láàárọ̀ bí àti ìsìdáyí làwọn tìmọ̀ tó rọ̀wáwù ṣàìkán mọ̀táfà kọ́ni àlẹ́ àtẹ́lẹ́gùnrẹ́kọ̀ òfin sí ìdáyí ọwá bá kìtìsáìtì ìmáàmù Bukhari ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ ní ọmọ tí ọ̀nà two times ten twenty kọ́mọ ẹgbẹ́ ti tẹ́sí professor of mathematics rọ̀wáwù ṣàìhán ìmáàmù ṣàìhán ní lọ́gbà wa ọ̀rọ̀ rádaràda ọmọ ẹ̀sì dà ilé eke wa ọmọ súnmọ́ rọ̀wáwù ṣàìhán pé rọ̀wáwù Bukhari yú wà mú ṣùgbọ́n torí pé o ti kọ́nira Bukhari ọlọ́wọ́ ajé òṣìṣẹ́ ọ̀rọ̀ nígbà tẹ́ Bukhari àti rọ̀wáwù ṣàìhán ìmáàmù ṣàìhán ní lọ́gbà wa ìmáàmù ṣàìhán ní kọ̀ abẹ́ẹ̀rí wà láì fọ́kẹ́ òkè àtẹ́sí gbẹ́sẹ̀ òkè kàríre ẹjọ́ ọmọ kọmọ terminology ìtìdáyí terminology ìdìbòkè jẹ́mọ̀ ìtìdáyí rọ̀wẹ́hùn ṣẹ̀ìkán ṣẹ́ìkù méjì sábà ti ní ṣẹ́ìkù méjì inú àdíìsì Bukhari àti Muslim ni ṣùgbọ́n bó ti kórìíra wọn ọlọ́run náà wá jẹ́ òṣìṣẹ́ rọ̀wẹ́hùn ṣẹ̀ìkán ìmọ̀ ṣẹ̀ìkán ó ní wọn Bukhari ṣe mi fẹ́ẹ̀kì ọwọ́n tó fàtàzàrà jà mọ́dà lọ́n jẹ́ bẹ́ẹ̀ jàmẹ́dà lọ jẹ́ bẹ́ẹ̀ simple arabic wà lẹ́yìn òtòsí ìzáàrù ìzáàrù kéyìn wàrà mú aṣọ kọ́tọ́ yóò nígbà tí àwọn ìjàmbá ń ṣe tó bá ń ṣe kóòsù ànàbí ọwà àmọ́ ọba nígbà yọ̀rọ̀ ọba lásìkò yọ̀wà fi aṣọ dry rẹ̀ jàmẹ́dà lọ jẹ́ bẹ́ẹ̀ nípa ọmọ ẹbí ìdá yìí mọ̀ òun ló sì kéwù tó ó ní wọn Buhari ló fèmí sí aṣọ olódò ni wọ́n gan fọ́ rẹ̀ ẹmbàsí ń ta kó àwọn àfa àtàkẹ́fẹ́ sí ọlọ́run jọ máa ṣiṣẹ́ ni ọlọ́run wà yẹpẹrẹ rẹ̀ bí ní yẹpẹrẹ irú àfa àtàǹsọ ni fẹ́ fi ọ́n gbà sí ń di ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n abẹ́lọ́ kọ́lọ̀ ní orúkọ àkọ́mọ́ kù sórí ìrádọ̀ àdáyìn àwọn tí ń sakọ àkídà ẹlọ mọ̀ wọn o ara wọn níta níwà o àṣíà àwọn ṣíà wá ní preference sẹ́ẹ̀mọ̀dì gbogbo ibẹ̀ ẹjọ́ pé gbọ́dọ̀ àbẹ́rí kẹfì wà láì wọ́n ní website kí ló fi jẹ́ mọ́ website kí èsẹ̀ yọ kan ẹ mọ̀ ká àwọn mọ̀sáìsì èsàkọ̀lá àbí ìsàkọ̀ ní English ẹ rò fẹ́ nǹka ẹ̀sìn ìkàwọ́kàlẹ̀ nǹka ẹ gbọ́dọ̀ sọ́ra ẹ má tún lọ bẹ̀rún ara wọn làwọn jàmíyà ara wọn làwọn àṣáyíra kọ̀sásíkò múríjíà ẹ jẹ́ fi gbogbo bẹ̀yẹn lẹ̀ kọ̀dìyàníyà àwọn amadíà náà wà bẹ́ẹ̀ àwọn kọ̀dàríyà pẹ́lú kádàrà ń bẹ́ẹ̀ àwọn jàbàríyà pẹ́lú gbogbo kátó bá ẹlọ lọ kókó àwọ̀ ẹ jábọ̀ pé àbá n'elu oṣù ẹ jábọ̀ ọlọ́ọ̀ ní á jábọ̀ ò lè ṣe àbí ẹ di transformer mú wọ́n fẹ́ máa parọ́ mọ́ lọ pé ọmọ ẹ̀sẹ̀ ọmọ ìbẹ̀rù ọlọ́run ẹ má parọ́ mọ́ lọ mọ́ àwọn kan tó nù jàbàrí yà gbogbo wọn kọ̀ lọ́bà wọn ìmọ̀mù kúrútù bí lífi wọn tán pọ̀ bẹ̀tẹ̀ já kò ń bẹ̀ wọn sẹ́wọ̀n pé tọ́pìkì gangan láfẹ́ bọ́ bẹ̀ báyìí o àṣàrùlà àkídásí ìsìlámíyá alàlùfárídí wàlùmọ̀tìfàmà tákìdá wa bá ti wá dá tí èsẹ̀ ti ṣíyà tí èsẹ̀ ti kí ni o kàwárí jù tí èsè ti kí ni jàbáríyà tí èsè ti àṣáírà tí èsè ti kọ̀dìyàníyà tí èsè tamadíà àfà tó jẹ́ àkídà tá a múnú kùránì àti súnà ìyẹn làwọn àfà máa ń pè ní àkídà tu ahàlì súnà tí wà jàmáà sẹ́rí àlùsúnà jàmáà is a belief and practice kèése ìdíà ládìá kèése claim kìí ṣe monopoly tẹ́nìkan monopolize lèmi ṣe mọ́ sọ fáwọn kan náà àwọn ọ̀dọ́ sábẹ́ mọ́ sọ pé ẹ̀yin kan ẹlẹ́gbẹ́ ni ní ẹ̀yin kan ẹ̀ láti dá alùsùnà máa ní alhamdulillah ìwọ kọlọ lọ́tọ̀ àti kò ráìsì ẹ̀sà alùsùnà alùsùnà èsè pé sáà sọ pé àwa kan ní alùsùnà ẹ̀yin kan ayọ yìí kò ní alùsùnà sáńsọ tá ni wọ́ ta ni ọ́ tí wọ́n lọ́sàn ìsàdígéjì àlùjẹ náà ni ṣùgbọ́n tá a bá ti lè gbọ́n tí mo sọ ìyé táà mú àdìsọ́kàn wa nínú Kùránì àti kíni o súnà bí àwọn ọmọ kí wà nàbí ti sọ àwọn sàábé tí wọ́n ti sàlàyé ẹ̀ fún wa ara kí lọ́jẹ́ o tẹ̀kúnù mẹ́ni áàlì súnà tí wàjàmà ọ̀jẹ̀ kan nù wọn kìí ṣe tẹ́yàn máa gba ẹ́ńfílòpù fún kìí ṣe tẹ́yàn máa gba fọ́ọ̀mù fún kìí ṣe tẹ́yàn máa gba sáàpù lórí ẹ̀ kìí ṣe tẹ́yàn máa lọ sanwó kan sákàǹtì ìtò gbé sọ́kàn àti practices àǹfààní yẹn lọ́fà ẹni tí ọba jẹ́ pàkìdá rẹ̀ dá yóò nínú arkanu lè iman asita kò sásìkò ó dùn mí èyà pẹ́ bẹ̀rẹ̀ iman mẹ́fẹ̀ẹ̀fà ọgbọ́lọ́ngbọ́ bó ṣe yẹ ọ ọgbọ́lọ́ngbọ́ ọgbà àwọn àwọn àwọn ọ kádàrà bó ṣe yẹ nínú àwọn nǹkan wá jáde àkìdá sáré wo bí méjì ká tó wá sórí sẹ́rẹ̀ tí ó jẹ́ pé àkídá rẹ̀ dá lódodo nǹkan lọ́kọ̀ọ́kọ́ táwọn àfáà lọ gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ òun ni wùjúdù lọ ọgbà pọ̀lọ́ ọba pẹ̀ ìyẹn ni ekis bá ní ọ̀sọ̀ lọ kò ní jẹ́ mùsùlùmí tí èdíjọ́ gbìndì tó ọba ti wá gbà pọ̀lọ́ ọba ń bẹ máa rántí àyà tí mo fi parí tí mo fi bẹ̀rẹ̀ yẹn ìyàwó mọ́ yẹ kò mú nà so lẹ́rọ̀ bẹ́lá àlámì áyà tí abúlé ìbúnú wọn tí ó dàkú tí ó parí tí wọ́n ẹ̀fẹ̀ máa jí ọjọ́ táàgbò wájú ọlọ́run àṣẹ́bá ọba ti kọ́gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ ara àṣàrù làákídà ara orípa sí àkídà tí yóò fi fi wa lẹ́mìí ni wípé mà íyàtù lọ́ọ̀yì wà wùjúdùú mà íyàtù lọ́ọ̀yì wà mọ́dá wà wùjúdùú àkídà ó jà mọ̀ pé ọlọ́run máa ọ wà pẹ̀lú wa ó sì bẹ̀ bíbẹ̀ pẹ̀lú wa ọlọ́run ó pín sí méjì màáyà tó ń ámọ̀ wà màáyà tó ń kọ́sọ̀ bíbẹ̀ pẹ̀lú wa spẹ́ṣíálì àwọn tó bá jẹ́ ní ọlọ́run ọlọ́run ní àbí ọjọ́ ìkànnà wọn <clears throat> iná lọ́à máa ṣùgbọ́n ọjẹ́ nire ọjẹ́ nire o ọlọ́run wà pẹ̀lú rẹ̀ torí pé àhátọ̀ bí kú lè ṣe in ilmà àkídà ni ó jẹ́ àmọ́ àṣetí ń bá fẹ́ pàápàá mo tó ń tẹnu mọ́ wà láì fóònù ń sọ àwọn èèyàn kùdà àwọn tí èèyàn mọ̀ páwọn èèyàn máa dánwò wọ́n mi èmi máa fóònù àwọn èèyàn wò ó ṣe ń wò mí o ìní bá túbọ̀ kò ní mú fóònù wà bá mi àti níbi oṣù rẹ̀ kò ní mú fóònù àbí ọkùnrin yóò tó mú fóònù lónìí ìgbé náà àbúrò mi gẹ́ ọkùnrin kí ló kọ rẹ̀ àbá màá ní fóònù tèmi náà rè gbà fàálẹ̀ kí lọ́wà bẹ̀ ní fáwọn sáàfù ẹ lọ lo data orí rẹ̀ àyà ní ìdálẹ́yìn kéèyàn mọ́ transfer owó mi mo máa sọ èyí ò ní problem ó ní pé <laughs> owó táwọn sáàfù mi over 25 staff owó tí wọ́n jẹ́ tọ́ bí transfer rẹ̀ tàbátí àdàtọ́ so lẹ́yìn pé má transfer owó mi nìkan kì í yún lẹ̀ wà láì mo lè fọ́ fóònù mi tọ́ ọmọ yẹ̀wò o ò lè rí kí mo sẹ́ni fíjọ́ sí bí o ò lè kí mi àti mẹ́jọ máa ṣáàtì ìhà sọ̀rọ̀ lọ́ọ̀bù kájọ máa ṣe I don't do that. afa ṣùgbọ́n téèyàn bá ti lè máa ń dẹ́ fòònù dání ìkánú ẹ̀ ní pé máa ṣáàtì pẹ̀lú opposite sex èyí ò tó kéré o ẹlòmíì ó sì mo ti rí ìyàwó ilé tó rìpọ́ọ̀tù ọ̀pẹ àfa ò sì wo àwọn fíìmù bú yìí àfa ò sì dànkara kò sì ní sọ́mọ́yàwó ó pípa àkọ́mọ wò kú báyìí tí ó sì fi dànkárà láti pé àpá àṣà kéèsì wọn ó tùbá <laughs> ọwọ́ kó jẹ̀ tán àti ìfọ̀ wọn ó tùbá kò á tọ́ da ní òtọ́ lagídí ni pé màá lù pátí bá délé lónìí ó láàkọ́ ó sì wò wò wò wò wò tọ́wọ́ ó ti lè sùn tàn wọ́n wò tí yóò tù wọ́n àrí pé ah, á wọ́n àmọ́ dìbọn kílò tara wọ́n àmọ́ àwọn oṣù dàkàrà látara kan wò kú ẹjọ́ bàbá tí ara ń lo pálásà ibo <laughs> ni ó ti ráyè wo YouTube wàláì ibo ni ó ti ráyè táàtì sẹ́yìn pé call tó ti wà video call, imo ti skype ti bẹ́ẹ̀ telegram náà ti lé fídíò kọlù agbọ́dọ̀ ṣọ́ra jẹ́mọ́ agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ ṣọ́ra àtàrà kákọ́ nígbàgbọ́ náà kánú yí mẹ́ni lèdèjì yóò pé ọlọ́run ọba wa ń kọ́ tí ó fi jẹ́ kí orí pa àkídà kó ṣiṣẹ́ fún wa anna al kàlámù lọ igẹ́ ìwàkàlù a gbà pé ọ̀rọ̀ ta ní o ọ̀rọ̀ ọlọ́run kìí ṣẹ̀dá ọlọ́run àwọn tó lẹ́dà ọlọ́run ni àwọn mọ̀ọ́fẹ́sílà náà sọ bẹ́ẹ̀ kódà torí ẹ̀ fi jẹ ìmáàmù nìyà tó nà nínú Ramadan tí mọ́mọ́ dákú fi ń pé kọjá rẹ̀ ó lóun ò ní <clears throat> òun mọ̀ ti lẹ́kọ̀ọ́ Ìmáàmù Ahmad bá a bá ti lè gbà pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lè gẹ́rù màkàlù àkídà ti fífẹ́ kan fún wa ṣe ẹ̀mọ́ṣẹ́ yẹ yẹkúnù Kùrán mọ̀rùjá àná wà mọ̀mbá àná fi kulli shay Kùránì ó wá jẹ́ sọ yóò jẹ́ guide yóò jẹ́ manual fún wa fún gbogbo tá a bá fẹ́ ṣe <coughs> òun láàmà lò ìyẹn ní ọ̀fà tábà fẹ́ ṣe nǹkan sani tọ́lọ̀ ọba sọ̀rí sànà bí sọ̀rí kò ní jẹ́ ká ní problem àáfà lẹ́lẹ̀ kẹta òun ni alìmán bí àzáàbì lè kọ́búrì wà ní ìmì yìí alìmán òbí máa dá bí àzáàbì lè kọ́búrì wà máa dá wà ní ìmì yìí ara orípa àkídà yóò jẹ́ ká nígbàgbọ́ pé ìyà ń fẹ́ nínú sàárè ìkẹ́dẹ̀ ń jẹmọ́ ẹjọ́ ta ló dé sàárè nínú wa tọ́bọ̀ èmi ọ̀rẹ́ tó dé sàárè nínú wa ta ló dé sàárè nínú wa fẹ́ èmi ọ̀mẹ́ tó dé sàárè rí o jẹmọ́ tó yà bí òye ṣùgbọ́n nínú nǹkan táwa ti kà wà láì sàárè ọ̀rọ̀rùn sàárè òṣè kí ni kò rọrùn ah ọlọ́run fọ́nà kọmọ ìyá wa tó kú náà sẹ́yìn àfà mò ń wo fídíò ẹ̀ ní Facebook mò ń wo àfà náà bẹ́ẹ̀ àwa ń sun ẹkún ìbànújẹ́ pààrọ̀ ọmọ ìyá wa mọ́ àmọ́ ah, tọmọ ìyá wò kò nù sáré wàláì fi ọlọ́run ìgbà ní ìtòrú bá mú chargeable márùn lèmi nìkan rà ìkan ní ìkan lọ́dọ̀ ẹlẹ́yà o tó ní méjì ọmọ tí ń gbọ́dọ̀ gbogbo ti máa wà ó ìjọ kan mo wá rò pé wọ́n ah tí n bá ti ẹ̀gbẹ́ wọn ní sàárè kò lè wúlò fún mi ìjọ wo la ronú ẹ̀ pé tá a bá wọnú sàárè àwa nìkan ni ó kù kí ni ó jẹ́ ọmọ bẹ́ẹ̀ àlà àkídátù àlì ìsìlámíyà sáàwọ́ múra lẹ́dẹ̀ sàárè yẹn ilé tó kún fẹ́jò ó kún fẹ́gùn ó kún fún ooru ó kún fún wàhálà ó kún fún ìfòòró

ìkan nínú wọn òfófó ní sọ ìmọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ ń sòfófó ara tí ó dé yóò di àtàrẹ òfófó wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn wà ń bẹ̀ níbòmíì náà láyẹ̀ sẹ́tìrù ìdàlẹ̀báwò níbòmíì láyẹ̀ sẹ́tìrù níbòmíì láyẹ̀ tàwa kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ba fẹ́ tọ̀ kéé dìkítà ó lè ná mọ̀gánà sí ti ọ̀ǹtọ̀ lọ náà nù tọ́ba tó tọ̀ kò tó ní fomi sí ìmọ̀ra dáadáa tá lọ́sọ fún wa àkídà ni ó jà mọ́ ẹ̀bẹ̀ ìyanu sáré nínú wàhálà wá òsè pọ̀ táwọn yàmùrù àáfà kí ló dé ọlọ́run mẹ́jẹ ń di ya sáré ṣe bẹ́ẹ̀ màdúrà débi wa Muhammadu asálà mélòó ní sàdúrà yẹn nù wa ẹn tí ọba mọ̀ mọ́ bẹ̀ nítorí ọlọ́ láàrin àlà àtàrí àárín zúrì tàṣírì láti lẹ́tọ̀ yìí nìyẹn á parí láìpẹ́ sáàkàlà ní sùjúùdù kẹ nínú oorun Allahumma inni a'udhu bika min azabi jahannama wa min azabi al-qabri wa min fitinati al-mahya wal-mamati wa min sharri fitinati masihi dajjal. arábìnrin ẹgbẹ́ pé wọ́n lọ́run ọba mo fi ọwọ́ sọ kúrò níbi kíni kúrò níbi ìyá náà jahannama ọlọ́run sí bẹ́ẹ̀ wà ní fitinati lè máa ya wàhálà ìtìnátì ìfòòró mùsíbà ìdààmú nínú ilé ayé ọlọ́run làwa ń bẹ́ẹ̀ tí fitina ilé ayé bá dé èyàn ọ̀jẹ̀ lẹ́bọ̀ èyàn ọdún gbèsè èyàn ó dìdàkúdà èyàn ó di nǹkan burúkú ọlọ́run làwa bí fitina ilé ayé wàlìmọ̀mọ́ sí tún làwa bí fitina kú wà mí sáré ìfìkínà lè máa fi ìdájà aburú ọkùnrin olórí ibú sí ìdájà ọlọ́run làwọn àwọn tá àbámọ̀ ẹjẹ ẹjá lọ wà ọmọbẹ̀nu ìṣòmójú ọmọbẹ̀nu ogun àwọn tíra kárù tó ti yé ní ìsìn ẹjá lọ mọ̀ ṣàdúrà ní ọlọ́run làwọn bí ya sàárè ọlọ́run ṣàánú wa o jẹ́mọ́ kátólíbà gbọ̀nú eléyìn ara orípa kíni o àlàkídákùn ìsìlámì yá àsọ̀híyà ní ara orípa rẹ̀ ní àfọ́ alára orípa màrándọ̀fo ẹmẹ́bìnrin torítọ́ lọ ara orípa rẹ̀ òun náà ní ìṣòro sọ́dírì àkídà máa ń jẹ́ kí dáàlè ní òsípayá jẹ́mọ̀ sẹ́mọ̀ táwọn èèyàn máa wo èmi àti yín ìdí òbó nǹkan tí ó ṣẹlẹ̀ táwọn èèyàn tí wọ́n máa pariwo àwọn ó sì mú mọ́ra ìgbà ya wa ọmọ ń fi payá ń tiwa torí pàkì dà pé kíni o ọmọ bẹ́ẹ̀ mẹ́ wà tùmání náà wà sẹ́kí náà lẹ́rù tùmání náà wà sẹ́kí náà àkídà máa ń jẹ́ kọ́kẹ́ èèyàn balẹ̀ mórí tí máa jẹ alhamdulillah mi èrí tí máa jẹ alhamdulillah ìyàwó mi ó ma alhamdulillah kò tí ìrọmọ bí alhamdulillah mo rí lẹ́kọ́ alhamdulillah mo rẹ́ǹtì lé alhamdulillah mo ti gun alhamdulillah mo fẹsẹ̀ rìn alhamdulillah mo rówó aṣọ léyà alhamdulillah aṣọ léyà ọ̀yọ́ jẹ́mọ̀ mi àkídà ni àkídà ni máa jẹ́ alẹ́gbára lọ́lọ́ àwọn èèyàn ti jọ OPC àfà àwọn àmọ́ọ̀mọ́ wà ní OPC wọ́n wá ìfọ́ àwọn èèyàn ti jẹ́ ẹgbẹ́ àjẹ́ ẹ̀ẹ́dọ́ ìbáwọn àmọ́ọ̀mọ́ náà ń pe páàgù lọ mọ́sálásí torí kan jà sí màámọ̀ àkídà ni òní jáwọ́ lè máa sọ páàgù ẹrù obìnrin bí nítorí pápá ẹ̀fẹ́ jẹ́ ọ́n lọ ní olóògùn gbogbo láàrin àbẹ́yìn ibi tó ń da nǹkan sára sọ ìyàwó àbára aṣọ ìyálé rẹ̀ ìmí ń ta ó fi òògùn sínú oúnjẹ fọmọ ìyálé àbọmọ ìyàwó ẹ̀ àkídà ló ní pírọ́blẹ́mù ọba ní pírọ́blẹ́mù kí wèrè yẹn sí àkídà ni ó jẹ ọgbára lọ́lọ́hùn afọ́ alára àkídà <clears throat> ara ń sá àkídà ó ṣe àfàbátù alálẹ́ àkídà ni máa ń jáde lójú million wọ́n mọ̀ lọ bí rọ́ àwọn oṣù tó gbé ẹ̀wò ebi ọ̀yà pa ní kú ni ọmọ ìyá wa kan láìpẹ́ lọ́kọ́ tó jẹ́ ẹ̀rí tó rí iléeṣẹ́ orí tẹ́ẹ̀dì iléeṣẹ́ kan òun sì rè àkàntàǹtì wọ́n bá ní ọmọ ìyíwèé <laughs> wọ́n ní káàkọ́ ọmọ ẹgbẹ́ kí ni o kọ́mọ ìyíwèé kó fi òdo méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ nàìjíríà tí tọ́ọ̀bá lè fi fún ọ̀fẹ́ kó bá wa nù àwà wà láti ọlọ́run àkídà náà ní tí ó lè máa yíwèé àkídà náà ni òsì fáwọn èèyàn wa tán parí iṣẹ́ láwọn sùkúù <laughs> àkídà ni òsì ṣètò fáwọn wáfẹ́ rẹ̀ ọ̀rọ̀ ọmọ tó lọ ilé ìsọ̀ parí ẹwà ìfọ̀ ó sì bọ̀ ó sì làfidẹ́ǹtì ó ẹni ìgbọ́nùsẹ̀ ẹwà ẹ̀sì tí ò sí ìlọ́sọ àwọn èèyàn dẹ́n ò lè gbára lọ́lọ́ àáfàá ní àtidá ọmọ ń jẹ́ lè gbára lé o lórí òdodo kò sásìkò mọ́ àwọn nǹkan sọ gbogbo ń tó sá táyé sínú sàárì òfin lójútùú tíjọ́ ọ̀gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ òfin ní burú ìbò lọ́wọ́ àwọn fílà àkídàtì alìsìlámíyàtì àsọ̀híyà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh